ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn ikú ìdájọ́ ló kù. ṣe rí kọ̀ǹdíṣọ̀ wọn bó ṣe wáyé ó kírítíkà gan-an ni. tó o bá ara rẹ̀ gbogbo ìwà yẹn mi rí kó máa àti iná sí túmọ̀ apá sí. ẹ̀mí ìbọn máa kú ní sí. o ti ń lọ mí fún ọ. tí nǹkan bá ibà ṣẹlẹ̀ kò yẹ kó take insurance more than twenty four hours. wòlíì inú ìjọ ni mí torí mo sùn ni bí mo ṣe máa wẹ̀yìn báyìí ojú ni mo rí. <gasps> irọ́ ni o. nítorí ẹ̀ ni mo ṣe máa ń kí yín ní méjì méjì nínú church. níbo <laughs> ni gbàgbọ́ yín wà ẹ ṣe jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. èmi màá fi owó mi gbìyànjú ṣiṣẹ́ màá tún wá tún fowó mi sọ pé kí wọ́n tún bá mi pa kí wọ́n fi dọ́rọ̀ sí mi lọ́rùn. mi ò ní never do experience báyìí. lábàkà. báwo lẹ ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ nígbà tí ìṣe kì í ṣe màlẹ́kà tí ó gbẹ̀mí. sẹ́yìn ò mọ̀ wípé níbi tí ayé wà ń sìn yìí nǹkan tí ó kọjú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́lòmíì ni. tó bá rí bí ara mi ṣe ń dìde ó wá dàbíi pé wọ́n ń ṣe real ara tèmi náà ń dìde. ó mọ̀ pé celebrity lọ́kọ ẹ̀ ọkọ ẹ̀ heart omi dẹ̀ ń jáde lójú mi mo wọ emotional. ẹ dẹ̀ fún fèrè ẹ wo ṣọ́ọ̀bù tó tó báyìí ẹ dẹ̀ yọ tó bá ta gbogbo òdílé yín tó talẹ̀ tán fi kọ́lé ilé yín ṣé ẹ lè rajà nù bíbá. where is your stepmom. stepmom. dad you mean stepmom. yes you did it. gbogbo àdúrà mi pátápátá ọlọ́run ti máa mi fi ansa sí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. àtìgbà tó ti sojú jóná èèyàn kú níyàwó èèyàn kú ni àbẹ̀yẹ tó ń ṣe stéèjì tó jẹ́ pé orí stéèjì báyìí lọ́wọ́ àtọ́jọ́ wọ́n túbọ̀ fi gbéyàwó ẹ̀ kú action must go ni. mo ṣàmùkọ́ mi ti máa rí. tó bá fẹ́ kí n yọ̀ǹda ayé mi fún jésù pátápátá jẹ́ kí mi àti ẹ̀ṣẹ̀ kan kí n rán ẹlẹ́ẹ̀kan. díjú ẹ kí ló ṣe mọ ṣé mo ṣe mo ṣe favourite wọn fún wọn so wọn ti lọ sínú yàrá wọn náà fẹ́ mu ice cream so i just ordered for it. mo fẹ́ dàgbàdo mo mà fẹ́ jẹun ọmọ ikú jọ̀wọ́ má kánjú mú mi lọ jẹ́ ìṣe bàbá ọmọ dọ̀jọ́ ó gbòmí o. Coming soon on Okiki Premium. Wọ́n lè pé ló ní ọmọ tó dẹ̀ mọ̀ wípé ọkọ ẹ̀ ti kú kí ló fẹ́ gé níbẹ̀. Lẹ́yìn máa fẹ́ yàn tí ò ní mọ̀. Ṣé màá bọ́kùnrin lájọṣepọ̀ bí mo ṣe tó ìní ìdẹ̀ mímọ́ mi? Do you even think you're a medical doctor? Who gave you a license in the first place? ó kò níbi iṣẹ́ ní alẹ́ ọjọ́ yìí mo rí i tó ń juwọ́lẹ̀ alẹ́ mo gbé e ní olóṣòlì. ilé ẹjọ́ yìí tú ẹ̀ sí ẹ̀wọ̀n ogún ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára. dókítà tó kún mọ́ wá sọ pé òun gbé e ní olóṣò èmi níbo ni mo ti rí níbo mo ti mọ̀ rí. lóòótọ́ a ti di family ẹ kàn gba bẹ́ẹ̀ ìyàwó yín ni torí tí ẹ ò bá rí gẹ́gẹ́ bí ìyàwó yín ẹ máa bínú sí ọtẹ bá rí bí ìyàwó yín ẹ nílè bínú púpọ̀ sí nǹkan tó bá ṣe ẹ lè bá mi correct ẹ àlejò jẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sójú kan bá ṣe fẹ́ kó rí. make sure pé o bá wa execute gbogbo kìíní tí ò ní ṣe problem. ọmọ tó wà lọ́wọ́ ẹ that my child I want it back. ṣé òun fa gọ́ọ̀mù ni àbí òun fa gọ́tà sí because it will only take a madman to say what you just said. lóòótọ́ ni pé ẹ̀rí méjèèjì tó wá sílé ẹjọ́ ẹ̀ ó ṣe gbòógì àmọ́ olúwa mi ó dàbí ẹni wípé ejò lọ́wọ́ nínú. a lot of things is not clear to me. Tamilore sọ pé òun àtọkọ òun IVF làwọn fi bímọ. it's a joke. IVF báwo ẹ lọ tẹ̀ ń dáadáa kó jẹ́wọ́. tí a bá wò dáadáa a máa rí pé gbogbo ọ̀rọ̀ tí Mrs Tamilore Ọládélé ń sọ àròsọ ọ̀rọ̀ pátápátá ni tí kò dẹ̀ sí òótọ́ ń bẹ̀. bóyá kẹ́ ẹ try láti lọ meet méjọ yẹn again kẹ́ ẹ lọ bèrè wípé dókítà wo ló tún mọ̀ níbí àbí nọ́ọ̀sì wo ló bá wọn ṣiṣẹ́ ní táìmì yẹn. ó sọ fún mi kó n lọ sí némi ọ̀rẹ́ ẹ̀ mo dẹ̀ pé mo dẹ̀ sọ fún mi kó ti lọ gbòòrò lẹ̀kùn tó dúró kó ti kúrò ní ọlẹ́yìn so ibi ìlú wa tí màá wá sàlẹ̀ sí. yé mo fẹ́. wá yí ẹ nígboro o mọ class tọmọ ẹ wa o tún ṣẹ̀ṣẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ nígbà tó jẹ́ rí pé o ò tiẹ̀ wá ń create time fún wa rárá O ní patient kan tó fẹ́ rí mi o ó lẹ́nìkan tí ò rí ọmọ bí o ẹ fẹ́ ṣe operation ẹ fẹ́ lọ sí seminar kí ló ṣẹlẹ̀ ṣé wọ nìkan ló máa ọkọ̀ ṣiṣẹ́ yìí. bí àwọn ọmọ pọ́sí dé lóṣò níjẹ́ olòdì báyìí àwọn ẹbí ọkọ ẹni sọ fún ọ páwọn fún ní ọjọ́ méje kò fún wa nǹkan ṣe sí fún àbá wa rí nǹkan ṣe sí wọn kò fi lélẹ̀. kí n fi lélẹ̀. ọjọ́ méje. Coming soon on Okiki Premium TV. wẹ̀rí wẹ̀rí wẹ̀rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ̀rí mi síre o. wẹ̀rí wẹ̀rí wẹ̀rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ̀rí mi síre o olóyàyàn wẹ́rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre. awẹ́dẹ́ wẹ̀rìṣà wẹ́rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre. ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre. wẹ́rí wẹ́rí wẹ́rí mi mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre o. olóyàyàn wẹ́rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre o. awẹ́dẹ́wẹ́rìṣà wẹ́rí mi síre. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ wẹ́rí mi síre o. lájẹ́kọ̀ọ́jú ọ̀bàrà tí ń gbénú omi ẹ̀wùjí alápolódò ìwọ̀ mò ń ké sí ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyàyàn àwẹ̀dẹ̀ tó kó tó wẹ̀ mọ́ ọ̀sùn mi àrà yẹ̀yẹ́ mi rẹ ọ̀sùn mi ọ̀ wáyọrin wáyọrin kó sí ẹ màmá bá mi kó yẹ̀yẹ́ yẹ́ lọ́sùn. orí yẹ̀yẹ́ o omi o ọ̀tá o ẹ̀rí o àgbá o iye ọjà o. ẹ káre o amọ̀mọ̀kú ọdún. Oh àwa tá a ṣe yìí náà látúnṣe mi. àṣẹ. ìgbà ilé wa ọmọ lé. àṣẹ. àwọn ilé wa ọmọ lékún sí. àṣẹ. ẹ ọ̀ṣun ti ń gbà fún wa kò ní kọ̀ fún wa láíláí. àṣẹ. gbogbo ohun tá a bá ti ń dáwọ́lé báyìí ọ̀ṣun mọ̀ bá a fàṣẹ sí. àṣẹ. oore yeye o ọ̀ṣun o olóyè ayùn àwẹ̀dẹ̀ tó kò tó wẹ̀ mọ́. káàbọ̀ ọkọ mi káàbọ̀ sílé ọ̀ṣun láti jọ àti bí ọ n ò fojú mi rí ọ àfòní wọn yọ̀ǹda rẹ fún mi lónìí ọ̀kàrè ọ̀kàrè ọ̀kàrè kí ló kọ rẹ̀. Fúntọ́ ni mà. Fúntọ́. bẹ́ẹ̀ ni. mo wá bá yín bọ̀ ṣòkun lẹ́yìn ah. ó di ọ̀ṣun fún tọ́ ọ̀ṣun fún tọ́ ọ̀ṣun ó sì bá yín kọ́ yóò bá yín kẹ́ yóò bá yín gẹ̀ yóò tún wá lọ́wọ́ rẹ lẹ́yìn èmi ò tún dé láìpẹ́ láì jìnnà <laughs> káre tá a lọ wá jọ́nú àwọn méjèèjì báyìí. Ah, ah. èmi ni mm-hmm. èmi ló jọ ah, ọmọ mi tí o tí o tó bá mi dójú táwọn ọ̀tá mm-hmm. gbogbo àwọn ẹbí ọkọ mi tán ní kíni bí wọ́n ti lo wúńgù mẹ́ni bí wọ́n ti lo ilé ọmọ mẹ́ni kí tó pọ̀ mọ́ àwọn kí lọ túbọ̀ mi fọ̀ kí n rìn ọ kí lọ tún gòmí fọmọ elépo lèmi. ó ti tó babe ah, ah. ọ̀tún ti ṣẹ̀kọ́ tá à ń fẹ́ báyìí sí. ọ̀ṣun ṣe mo dúpẹ́ o. àdúpẹ́ hmm, àdúpẹ́ yóò sì mọ yín lọ́wọ́ kalẹ̀ àmì wọn tẹ̀ fi tọ́ gan ọ̀ṣun ó tún pèsè. àmín àmín àmín. ẹnì yóò rí ọkàrí ọ̀ṣun fún tọ́ọ̀ mi ọ̀ṣun fún tọ́ọ̀ mi ọ̀ṣun fún tọ́ọ̀ mi. yèyé ajímọ̀rọ̀rọ̀rọ̀. bàbá mi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ omi yìí kò gbọ́dọ̀ máa tán nínú ilé yín kẹ́ tó padà wá bá mi ṣó ti gbọ́ kó wá bá mi ṣàlàyé fún ìyàwó ẹ wípé mo ní bó ṣe ń mu eléyìí ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló máa máa mu eléyìí hmm. ṣó ti yé mo bá dẹ̀ ti ń mu bó ṣe yẹ kó mu wẹ́rẹ́ báyìí là máa gbọ́ kò ní mú ìnira dání rárá tó ti yé. inú mi dùn ẹni tó jẹ́ pé láti ìgbà tí mo ti fẹ́ kò lóyún báyìí láti àárọ̀ dalẹ́ rí <laughs> àwa gbé wá sọ́dọ̀ yín lọ́lẹ̀ ayọ̀ wá sọ nínú ẹ̀ èmi nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà àgbégbá ọpẹ́ ṣe ń bọ̀ yá wa. ọ̀ṣun ni ọ̀ṣun ní í ṣe ìwọ ṣáàjì ọmọ ọmú bí mo ti ní òmù yìí wẹ́rẹ́ báyìí láàgbọ̀ kò ní ní lára bó bá ti ń forúkún ọ̀tún bẹ́ẹ̀ ni ó mọ̀ fi tòdì dìde ṣàbá jíṣẹ́ fún ìwọ ṣáà ni ọmọ ọmú bó ṣe yẹ kó mú ọmọ ọmú léraléra ìgbàgbọ́ yín yóò mú yín lára dá ẹ káre o kò bá ń kí o bá ń kí o. Hm, hm. ǹlẹ́ ìyá Rọ́mọkẹ́ ṣó ò bínú sí mi báyìí ó jàre ó máa rí yín. torí rọmọkẹ náà mo fi wá bá yín alámúlẹ̀ ní rọmọkẹ, ó ti ń rọbí láti jẹ̀ta tó bá mu díẹ̀ á ilẹ̀ tó bá mu díẹ̀ á tún fi ilẹ̀. Ah, ah. ẹ wò bó ṣe ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ ni ọmọ ń rọbí lákàtẹ láti ìjẹta ìjẹta òun á ń bọ̀ olóòrùn kọ́kọ́ wá sọ fún mi náà lọ gbé ọmọ wá fún mi jáde. mo ti dé tán. nǹkan gbọ́dọ̀ ṣe ọmọ yẹn o nǹkan gbọ́dọ̀ ṣe o nǹkan gbọ́dọ̀ ṣe o. ọ̀ṣun yèyé ọ̀ṣun o ọ̀ṣun o ọ̀ṣun ee e, e. omi sọ̀la. ọ̀rẹ́ yèyé. ara mọ́ mi ẹ̀kú jẹ́ mẹ́ta. mo ṣeun dúpẹ́ eh, omitola mami ó yá gbà omi ọdún rẹ̀ ó yá mú lẹ́yìn fọ́kọ ẹ̀. Eh, ma eh, èmi ti wà okay i'm fine ma yes ma ẹ ṣe gan ma ẹ rárá. Hmm. Hmm. Malik. Ma? Malik. Yes, ma ó jẹ́ ìmélòó tí mo pè é. ẹ̀ẹ̀mejì ni mà. Hmm. àìmọ̀ ni ká ṣe nìyẹn bóbìnrin ṣe pọ̀ tó ní ayé yìí ìwọ fúnra rẹ̀ mo ní omítọ́lá lóhùn ẹ̀ láti fẹ́ láti di bí ọdún mélòó tẹ̀lé ti fẹ́ra yín sílé kẹ́ ẹ má fi ìgbà kan sọ wípé ẹ fẹ́ wá bá mi ṣọdún ọ̀ṣun. Ah ṣé bọ́jọ́ kan ṣoṣo náà uh, uh, and um, mommy this time around eh, we actually plan to come around but um, uh, mo busy níbi iṣẹ́ ni mo. gbogbo ìgbà náà ni iṣẹ́ yìí iṣẹ́ yìí ẹ lè fààyè ọjọ́ kan sílẹ̀ kẹ́ẹ̀dùn mí nínú mi ní o wá ṣẹbọ mi ní o wá bọfá kẹ́ẹ̀kan fìjókòó yẹni sí ó sì mọ̀ wípé gbogbo ìgbà ló máa ń wù mí kí n rí ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ mi pàápàá níjọ́ ọdún ẹ ṣe ẹ̀dẹ̀ rò pé nùmí á dùn sí. ẹ má bínú sí wa tó yọ náà a dẹ̀ fẹ́ wa because our plan ẹ̀ bọ̀ a ní urgent case láti attend sí hmm. ẹ má bínú torí ọlọ́run àtúnṣe máa wáyé àmì ṣe irú ẹ̀ mọ́. àfi kẹ́ ẹ ṣàtúnṣe. ẹ sàn. ọ̀ṣun rí lẹ́wà ọ̀ṣun rí lẹ́wà. kí lè fẹ́ kí lè fẹ́ mo ní kí n pè kó bá yín dáná oúnjẹ tẹ́ lè jẹ ni. no kò necessary ma àti yanni itri ká tó débi so we, are fine ẹ fi oúnjẹ yẹn lẹ. bẹ́ẹ̀ ni ma ká tún máa bọ̀ wá ti jẹun ní itri ẹ jẹun ẹ má bọ̀ dára ẹ kọ́ lè jọ wọn. Ọ̀ṣun lé téńté. Ọ̀ṣun lé téńté. Ọ̀ṣun lé téńté. Ọ̀ṣun lé téńté. Yá wá dòṣùn bá o. Ọ̀ṣun lé téńté. Ọ̀ṣun ló lóge. Ọ̀ṣun ló lóge. Ọ̀ṣun ló lóge. Ọ̀ṣun ló lóge. Yá wá dòṣùn bá o. Ọ̀ṣun ló lóge. Ẹlẹ́yàwó. Ẹ káre ẹ káre ẹ kú eré. Eh, ọ̀ṣunrílé wa oyè ọyọ́yá wa wa ni eh, ilé àjíkẹ́ ọlọ́mọ tuntun wàá sáré lọ́bẹ̀ nísìn wà ló bá gbé àgbo ìfún gbà ṣàlàyé fún pé mo lóun kọ́ ni ó mú o ọmọ tuntun ni ó mú o yóò sì mọ fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ láàárọ̀ yóò sì mú fún ọjọ́ méje ǹjẹ́ ẹni tí mo sọ yí ẹ ṣé lálàyé fún ìkókó ni ó mú o fọjọ́ méje yóò sì mọ fi tẹ́lẹ̀ ẹnu ni mo fi ó bẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀la mo ṣe ní ògbé lọ lálẹ́ yìí ó yá ní kíákíá. ọ̀ṣun kẹ́mi ah! mo máa wí fún ẹ mo ní téèyàn bá ń kọ́ṣẹ́ ó máa ń kọ́ yàrá mọ̀ ni wéwé tí mo ti ní kó gbó láti bí ogún ìṣẹ́jú òun ni wọ́n tún ti bẹ́ẹ̀ fọwọ́ kùn ẹ́ léwé tó o sì máa gbó tó o máa sẹ́ ó dà tó o bá ti gbó tán sẹ́ mi ò dẹ̀ fẹ́ rí ewé kankan nínú ẹ̀ ṣó ti yé kò dẹ̀ gbé bá mi ní kíákíá. mo kàn yín lára kan. Mhm. wọ́n pe ẹyẹ fà bí ìgbín bẹ́ẹ̀ bá ti ń kọ́ṣẹ́kẹ́ mọ́ ọkọ yàrá láì sọ̀rọ̀ ogbó wọ́n mọ̀ fà ní. Mhm, eléyìí ti tó yẹ náà díẹ̀ kó gbé tẹ̀lé mi torutoru gbé tẹ̀lé mi gbé tẹ̀lé mi yẹ náà yẹ náà yẹ náà. ah ah ah ah uncle ẹ máa kú jọ́ mẹ́ta. jọ́ mẹ́ta. yeah báwo ni Kafayat. ẹ kú jọ́ yeah sorry for keeping you waiting eh? mo ń ṣe one or two things lókè yeah ẹ kú jọ́ mẹ́ta báwo ni Kafayat. dáadáa ni báwo ni ṣe. yeah we thank God ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ yeah. ó rí i pé inú mi ò dùn. wọn lè mọ ọjọ́ ń gbé scan ní ní bá sọ nǹkan tó ń ṣe mí inú mi ò dùn. ọ̀dà inú mi ò dùn o because kádébí káti ẹ̀ mọ̀rọ̀ ọmọ tí ó pàdé wa ara búrẹ́dì dání ara róbó dání gbogbo nǹkan ni mo rà dání tá la fẹ́ gbé fún. Ah, bí mo fi ń sọ̀rọ̀ ni tí wọ́n máa kàwé ọ̀rọ̀ ni ah. Ah, kò sọ́mọ tá a gbé fún kò sí bàbá káàbọ̀ ọmọ kú ilé mm. ojú ń tì wá ojú ń tì gbogbo ẹbí òdodo ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ òun dójú tì wá uncle gbogbo point ten try láti make i'm not getting it kí ni nǹkan tí ẹ̀ ń sọ sí i torí ẹ wá sínú bí n sí i ẹ ṣáà ń lọ síwájú ẹ ń lọ sẹ́yìn what point are you trying to make kí ló ṣẹlẹ̀ gangan. àdàpè àdàpè. ẹ wo ẹ wo lórí ẹbí tẹ́ ẹ ṣọwọ́ àdàpè àdàpè nǹkan tájọ́ ṣe rí àzà ìkọlẹ̀ lè nà ó ṣàní nǹkan tájọ́ sọ gbogbo ẹ̀rẹ́ ti sọ bẹ́ẹ̀ ṣe máa sọ ẹ débi ń sìn ẹ̀ ń ṣe àdàpè ẹ̀ ń dàpè èmi ò láìkí gbogbo eléyìí. àgbàlagbé fi gbogbo ẹnu sọ̀rọ̀. ẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ ti promise mi pé ẹ máa sọ fún wọn ni tó bá wù bọ́dá mi kan bínú náà ṣé torí owó mọ́tò tán máa fún yín tẹ bá lọlẹ̀ ìfẹ́fẹ́ mọ́ bẹ́ẹ̀ fẹ́ sọmọ ẹ wo bí sọ láàrin ajé ní mu ní pẹ̀kọ̀rọ̀ bọ̀dá mi ojú ń ti wà ó dẹ̀ ń bá wàánu jẹ. pẹ̀lú bí musa máa ń bí èmi báyìí nísìn mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ ó dẹ̀ sì máa rí bẹ́ẹ̀ níjọ́kíjọ́ tí bá wà náà ilé ẹ̀ tí bá tún jẹun nínú ilé kára pa mí. àmì yá rọ́bì. àmì níyàwó tó máa bímọ fún yín ẹ̀ ń ṣọmọdé mọ́ gbogbo àwọn ọ̀rẹ́ yín pátá yìí tó ti bí mẹ́ta yìí tó ti bí mẹ́rin táwọn ọmọ wọn ti parí secondary school ah. bọ̀dá àdéjọ́ ògùn lè fẹ́ ṣe lè dà ọjọ́ òun lè fẹ́ ṣe lè dà ah, òun ni bàbá ò lè sọ yẹn mí lè rè mo máa sọ ni pátápátá transfer yìí ló máa dínkù tí ilé oge tẹ̀dọ̀ ó tó ge jẹ. ọkùnṣẹ́ gbọ́ bí kọ́ọ̀fù káfá ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn is it your life ṣé mo complain fún ẹ rí ni kí ló ṣe ẹ ná ẹ wo uncle mo ti sọ fún yín when next you are to this place don't bring this lady here what's the meaning of this. Ah. wọ́n bá mi ṣe fẹ́ máa bá mi tọ́ ayé mi ni. ẹ má bínú àmọ́ tí yín náà là ń ṣe. yèyé ọ̀ṣun o iye. my love. báwo ni. ẹ káàbọ̀ mọ́. báwo ni. ara ni mo wá mọ́. ọkọ mi kọ́. wọ́n wà nínú ibẹ̀. ok. olúwa mi o àní láàárọ̀ tí mò ń gbàdúrà oh. mo ṣáà ń bẹ̀rẹ̀ sí sọ fọ́lọ́hún wọ́n ah, jà dààmú o àtẹ̀mí àtàwọn tó súnmọ́ mi má jà arúgbó ọsibítù ìwọ lọ́hún má jà arúgbó ẹjọ́ ṣé mi fẹ́ gbẹ́nulé má jà arúgbó ẹjọ́ ah ẹ gbà mí ìdí ẹjọ́ mà ni àwọn olúwa mi ti ń rówó san sálárì mi ah, bí mo ṣe bo àdúrà yẹn nìyẹn. ọkọ dára ẹ padà ni hmm, mo dára mi padà sí. ó bẹ́tà fún ẹ bẹ́ẹ̀ torí tó bá dára ẹ padà bí máa pẹ́ because táwọn ò bá rógun ẹjọ́ ká lọ settle case ní court a ní rí sálárì san fún ẹ ó dẹ̀ náà ká ṣe bí nìyẹn ṣe bó mọ̀ hmm, ó bẹ́tà sótú àti fẹ́ máa gbàdúrà ẹ lọ́jọ́ mi máa yọ̀ yẹn kúrò jó náà lọ́rùn. nínú lẹ́yìn nìsín èèyàn gbọ́dọ̀ dárúkọ pé ọ̀ràn tí mo mọwọ́ tí mo mẹsẹ̀ ọlọ́run má jẹ́ ó dé bá wa o má jẹ́ arógun ẹjọ́ o. ẹ́ eh! bí èèyàn bá sì ń ṣiṣẹ́ lé dókítà náà èèyàn gbọ́dọ̀ gbàdúrà pé ọlọ́run má jẹ́ arógun hospital o má jẹ́ arógun àìsàn ṣé hospital tí wọ́n kọ́ lẹ̀ ṣé kẹ́rún máa ná bẹ́ẹ̀ ní àyíká o life yìí wà complicated ó wà complicated. ẹ wo bẹ ṣe o ṣe oyè ń bí mi inú a ní kẹ́ fẹ́ ìyàwó mi ìyàwó mi ìyàwó mi tó máa ṣàbíamọ fún yín kì í ṣe àwọn oníkèsì lé oníkèsì lọ́la. dé ó sọ. báwo ni how was the case. thank god i won. Eh, congrats congrats uh, uh, ìyàwó dáadáa lẹ́yìn mm. bá rẹ tó bá lóun ò rí yọ̀ǹtọ̀ òun ti sọnù tí ó mọ̀ ni ọmọ gidi. ọ̀nkú kéèsì tó tẹ̀ ṣe lé ní olóhùn win. Ah, ẹ tún lọ́yìn lẹ́wọ̀n. Ah, rárá sí àrùn lẹ́wọ̀n ẹni tó fẹ́ràn lẹ́wọ̀n láyọ̀ kó dùn. ẹ yọ kó nu ewu kí ló rí ó dùn. Ah, èmi náà mọ ọgbọ́n kan ṣe dín náà nìyẹn. ẹ ẹ àti kàfáyà pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ ojú tèmi ni ọmọ òwò jàre ajá mi. Eh, ẹ dáàdi ẹ lọ sókè kí ẹ lọ so that màá lè dáná fún mi. ti jíjẹ kọ́ lọ sọ́hun. lágbára lágbára. Ah, <laughs> yóò dáa fún mi. ṣe bó ara wọn bí èmi kọ́. pẹ̀lú adúrú èpè tẹ́gbéra yín ṣẹtẹ́ lára máa san payín àmà ìtì ìdíje. èmi mú aṣọ tuntun. ara máa san payín lóòótọ́ ni mo fi ọlọ́run bá ṣẹlẹ̀ rí. tí ara yín ò bá san payín olóyè bí màá dìdì màá lọ fáwọn alára lówó màá dìdì rún ara sí. kẹfàyà ṣó o realize pé ìyàwó O ó ti wọlé sí i. kọkàn mi o. ó lè máa gbọ́ ohun kan tó ń sọ kíyàwó yín gbọ́ gangan ni ẹ wo bí èmi kọ́ jẹ́ ẹni tẹ́ máa fi ẹrú transfer gbà o tẹ́ bá fún mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ fún mi alaba musa kí ló wà bẹ́ẹ̀ a lè kú síbẹ̀ náà a máa sọ ni a máa sọ ni ẹ jẹ́ kí n sọ jáde báwo ni ó ṣe máa wà tí ò ní ronú pé bẹ́ẹ̀ bímọ. ní sùúrù ní sùúrù ọlọ́run sọ ọmọ fún yàn. nídìí nísìn lọ́lọ́run sọ ọmọ àwọn èèyàn dọ́gbọ́n sí sí wọ́n dọ́gbọ́n sí gbogbo ọgọ́ tó bá máa fi dọ́mọ kẹ lọ ṣe gbogbo ọmọ tó máa fi dọmọ ẹ lọ ṣe kí ló dé a lè sọ̀rọ̀ ẹni ṣe ìyàwó mi ìyàwó mi kí ló rò fún yín tó le tó bẹ́ẹ̀ bọ̀dá mi ojú tì wá ó bọ̀ wá nu jẹ ẹbí mọ bí mẹ́jọ ikú tó dẹ̀ bọ́lá jẹ ni kánimọ̀ èmi wà láyé ni ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí máa máa ṣẹlẹ̀ olórí ẹbí nìyẹn wọ́n torí owó tó ń gbà lọ́wọ́ yín wọ́n sọ̀rọ̀ àwọn ẹni tí stroke gbámú lóhùn wọn ò lè sọ̀rọ̀ gẹ́rẹ́ láìkí ẹ̀ tẹ́ bá ń bọ̀ ẹ̀ máa dá wa èwo làbùrọ̀ mú káfàyà wa ṣé kò yàwó ìwọ lókè náà bó ṣe pariwo. sọjẹ kí n sọ̀rọ̀ èèyàn bíi mẹ́ta náà ti mẹ́jọ rẹ̀ wàá fi sùn mí tẹni ká tẹsẹ̀ ilé bọ̀ pé nǹkan kan ti ń ṣe tó bá mọ ibi tí Ọlọ́run gbé ó lè bú Ọlọ́run tó ti gbọ́ àmọ́ tọ́mọ yìí náà sọ lódodo ọ̀rọ̀ náà ní kábàárà wa sọ lódodo. àwọn nkú ẹ a sọ kí ìtẹ́lẹ̀ ah, a ti sọ tẹ́lẹ̀ má tún lọ sẹ́yìn alfa ṣe bóyá kèmí dẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ọ̀p torí tó ló kì í ṣe tó bá a mú nǹkan kan máa wá nǹkan kan jàre wọn dá lóhùn. àwọn kò yàn ṣe iṣu yàn ṣe kù. ẹni ọmọ bí mo ti ní bọ́ o. àǹtẹ ibi ló wà. I thought you were coming downstairs. So. To do what? Malik, ní kí ni kí n wá ṣe? Kí ló dé? You are crying. What happened? Malik, kò yẹ kó máa bí mi koríko yìí ṣe máa bí pé what happened you already know ṣebí sàlẹ̀ ló ti ń bọ̀ ẹ̀hẹ́ ó ṣe àgbà gbogbo nǹkan tàbúrò àtọ́kùn sọ because mo gbọ́ everything mo gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ even kí n tó wọnú ilé wa mo gbọ́ ìgbà tí mo tún bọ̀ tí mo dé stairs gbogbo bá ti kàfẹ́ ṣe ń pariwo tó ń fọmọ bú mi mi ò gbọ́ kankan kù mo tún wọnú ilé wa jókòó bíbá ariwo wọn tún jẹ́ kí n gbádùn. no Abdulmalik ọkùnrin ní ẹ ó ti try fún mi tòótọ́ ó ti ní sùúrù bọ́ pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ yìí tí pressure yìí bá ju báyìí lọ lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ṣé òun ní padà ṣe nǹkan tó fẹ́ kó ṣe. Ah, ah, tọ́lọ́ ṣe ń sọ̀rọ̀ báyìí ìwọ náà sọ mọ́rọ̀ ó ní pé o gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ nísàlẹ̀ ìgbà tó kọjá ọ̀dẹ̀ gbọ́ lókè ṣé bí bó ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn ṣé wọ́n gbọ́ response mi ni did I agree I did not because it's not one of my principles I can never get two wives torí mo love ẹ ni mo ṣe fẹ́ ẹ mm, despite the fact pé religion wa support pé kí ọkùnrin kan lè ní more than a wife but it's not my principle I can never do it Tola mo I love you more than you can even imagine and, and, and, and I'm sure that at the appropriate time nígbà tó bá yá Ọlọ́run máa ṣọmọ tí wàá fún wa ilé kò tí ì le tó báyìí má dá kàfáyà lóhùn má dá òkú lóhùn ó mọ kàfáyà now no be today now ó ṣàmù kó wà very loud. bó ṣe máa ń pariwo tiẹ̀ kiri nìyẹn ẹ bọ̀ nísòro àtijọ́ yìí àtijọ́ yìí mi ò succumb sí pressure ṣé ìsìn ìwà ni mo ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ọmọkùnrin sọ mm, mm, mm. You, you, sí see, ó yẹ ká máa celebrate ní báyìí you want a kiss you want a kiss so jọ nu ojú ẹ nù do and get inside there and go and shower wàá wà kọ́ta máa jẹ àná àmà paul champagne ẹ <laughs> it's fine it's fine ṣùgbọ́n ọ̀rẹ́dẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà tètè tètè shower. All right sẹ́ni tó lè bí lẹ́jọ́ ọmọ lẹ́rìn ayé o eré mi dàn ó mo fẹ́ bí tèmi. kàfáyà. bọ́dà lè adé. àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò fún gbogbo ọmọ rí wo wọ́n sì ní bójú bá ń pàkan ṣoṣo ọ̀rẹ́ gbogbo wa lè jíjọ́ ń pa o àìbímọ ẹ̀gbọ́n rẹ̀ yìí sáwọn èèyàn ní mo fura sí wa pé bóyá kankan ń ṣe wá nínú mọ̀lẹ́bí wa ni. a àgbà yẹn àdálẹ́ gbogbo bẹ ṣe rò yìí náà lèmi náà ṣe rò àmọ́ bẹ ṣe kọ́kọ́ síwájú ẹ tẹ ń pọ oríṣiríṣi iyọ̀ fún yẹn tó bá ti wà pẹ̀lú àwọ̀ ara yìí ẹ̀dọ̀ ń ṣàwò àwọn ni kẹ́ máa dá gbogbo yẹn èmi ò mọ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn. sọ̀rọ̀ àwo ni mò ń bẹ sọ ṣé pàkálà wo. gbogbo ẹ jọra ẹ wò nǹkan tí mo wá rí yín fún gangan nìyẹn o ṣé bá ṣe máa máa lajú lẹ̀ tẹ́gbọ̀n mi ò ní jẹ́ ọlọ́mọ láyé lélẹ̀ tí mọ́mì wa gan bá wà láyé ṣé mo pé wọn ò ní gba ilé àdẹ́lẹ́yàn kankan yàtọ̀ sẹ́yìn náà òun lèmi fi ń wò pé ó ti di dandan ká dá ọgbọ́n sí o a máa kàn ní tipa fún bọ̀dá mi láti fẹ́ yàwó kejì. ṣé òun jẹ́ bí ọmọdé ni. àwa náà ní gbà ni. ó ti àmọ́ tó máa ń bẹ̀ mí inú ká má ti sọ̀rọ̀ yàtọ̀ sọ̀rọ̀ báyìí illegal marriage ló illegal marriage ló wọn sẹ́yìn wọn la fẹ́ jókòó ti báyìí nísìn illegal marriage tí ò sọmọ. ó yà mí lẹ́nu yìí náà máa sọ bẹ́ẹ̀ ẹ wò ànígbà fún wọn ni gbogbo bó bá ṣe máa jẹ́ ó ti di tipa a máa kàn nípa fún wọn ni ó kàn jẹ́ pé mí tá bá ti wí irú ẹ máa wíru yìí ẹ kàn lè dédé jí kẹ dáwọ́rú. dáwọ́rú bíi tìbò ṣé tó bá fún mi lówó kí n sọ pé wọn ò fẹ́ dákun ṣé kí n máa bówó bínú. ẹ̀yin ò ní kẹ má lè bá wọn sọ tọrọ ẹ̀tọ́ yín ni láti gbowó lọ́wọ́ wọn ẹ̀tọ́ yín náà dẹ ni láti bá wọn sọ tọrọ ẹ wò ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ ẹ má kàn ní tipa fún wọn ni. ó tiẹ̀ mọ nǹkan tí ó sọ sí mi lódò kò wúyẹ́ ní ìsìn hmm. ọmọ tó sọ sí mi lọ́kàn èyí wò pé bóyá. babe kí ló dé táwọn fámìlì ọkùnrin fi ń wà látòtò báyìí. ọ̀rẹ́ mi hmm? ó ti sú mi tí n bá sọ pé mo understand wọn mọ irọ́ ni mo pa kò yé mi mọ́ rárá ni o. kí a fẹ́ ṣe báyìí. mi ò mọ̀ mi ò mọ nǹkan tí n fẹ́ ṣe mọ́ mi ò mọ̀ rárá rárá rárá. alternative method wo lẹ ti wá take báyìí. àwa náà kúkú jókòó àwa náà ti gbìyànjú aṣá ivf méjì iui méjì ṣe fẹ́ gbọ́ mẹ́rẹ̀ẹ̀rin ló fẹ́ òun mo mí mi mo mí mi mẹ́rẹ̀ẹ̀rin ló fẹ́ òun ìyẹn gangan ni fí ẹ̀mí lọ́wọ́ tí mo wà. muslim dẹ̀ ló kó ẹ o ó má má lọ fẹ́yàwó báyìí ẹ̀sìn wọn dẹ̀ gba kó fẹ́yàwó méjì mẹ́ta ṣé kò ní fẹ́yàwó lé e báyìí. èmi náà mọ̀ bọ́ I know Malik's love me very well. Ó love me God. Kò dẹ̀ nífẹ̀ẹ́ ṣe nǹkan tá hurt mi. Torí kama má parọ́ ká má dáná lọ́nbora. Ó in support me ní gbogbo nǹkan tó ti ń Even táwọn family ẹ̀ bá wá sí ibẹ̀ èmi support. But fear me, ni pé ìgbà go, kan ni ò ní gba nǹkan kan ní kò ṣe nígbà tí pressure yìí bá pọ̀ because tó bá rí wàhálà táwọn pípé yìí ń fún mi ah no ọ̀rẹ́ mi lágbára ọlọ́run ṣorí nǹkan tán ni kó ṣe yẹn kò ní ṣe ọlọ́run dẹ̀ máa pèsè ọmọ alálùbáríkà fún ọ̀rẹ́ mi ṣùgbọ́n ọlẹ́ ọ̀rẹ́ mi. ẹ ǹlẹ́ má bínú pé mi ṣe ọ́fà yín lẹ́ni tí láta ah. o ah, kì í ṣe bí kẹwàá máa jẹun kí ni kí n fún yín. mi ò òkè o mi ò òkè o mi ò ṣùgbọ́n. kí ló dé ṣé ń bínú mi. Mm, bínú kè mi ò òkè mọ̀ọ́kọ́ láàdùn ìrún lágbára ọlọ́run. Mm. Zainab lorúkọ ẹ̀ òun ni ọmọbìnrin tí mo fẹ́ mú lọ sọ́dọ̀ ọ̀bọ̀dá mi Malik hmm? ẹ wò mo mọ̀ mọ̀ mú wá sọ́dọ̀ yìí kó má dàbí pé à mo ń ṣàdúró nǹkan báyìí lẹ́yìn hmm. ẹ̀ẹ́dẹ̀ mọ̀ sí fẹ́ ṣe rí i ó níwà tuntun ọmọ tó bíire tó kọ́ rẹ̀ ọmọ mùsùlùmí òdòdó dẹ̀ ni fẹ́ ṣe rí i Zainab olórí ẹbí wa rè àwọn ni wọ́n kò fi wa gẹ́gẹ́ bí bàbá àtìyá. Hmm. ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run ọba nígbà tóun ti lóun ti ṣèwádìí lórí ọ̀rọ̀ ẹ̀ èmi náà sì mọ̀ pé kò ní mú nǹkan tí ọ̀dà kó mu lọ fẹ́ gbọ́n rẹ̀ kò fẹ́ kẹ́ gbóhùn dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ọ̀ pé kò sí bẹ́ẹ̀ yóò ṣe burúburú tó tí ò ní níbi tó wúlò tiẹ̀ sí lóòótọ́ ó gbómi parí èmi ni mo ń sọ lójú rẹ̀ yìí àmọ́ ó ní wúlò títí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ìbéèrè tèmi fẹ́ béè lọ́wọ́ wọn ni pé ṣé èsì pé ilé ọkọ lọ́wọ́ àwọn. kò fọkọ rí ọmọ kékeré ni ìwọ náà dìde jẹ́ kó rí ẹ. wọn náà dára jọ ṣe bí abiyamọ. ó gbé nǹkan pamọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ wà lára ẹ̀. ọmọ wà lára ẹ̀ dáadáa yàtọ̀ sí àgọ́ burúkú tó wà lé. Hmm. ọ̀dà obi sun obi wa rẹ igba ta ni kúlẹ̀kúnlẹ̀ wọ́n ṣàdúrà nìyẹn eh, àṣẹ wà lẹ́nu wọn bó ṣe rí wọn ìdáhùn. obi sun obi wa rẹ igba oyin ni kó o gbé mọ́ gbégbá ta o sórí tó o bá gbégbá oyin nígbà tó o bá délé àbúrò mi nǹkan mọ̀ ọ́ dẹ́ yọ̀ mọ̀ ọ́ dùn àmọ́ bẹ́yàn bá gbégbá ta kéèyàn tó rówó ra ẹ̀fọ́ yóò nira o tọ̀sán ò ní bá talẹ́ talẹ́ ò ní bá tọ̀sán o ọ̀rọ̀ yín ò ní rí bẹ́ẹ̀ àmọ́ ṣé wọn nìkan lọ́wọ́ lọ dàbí kájọ lọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo mọ̀mọ́ wàá fi hàn yín kó má dàbí pé mo dáṣe orúkọ bẹ́yẹn lẹ́yìn yín tó bá máa fi di bí ọjọ́ mélòó sí tó bá jẹ́ pé má tẹ̀lé mi tó bá dẹ̀dé mi náà ni màá dá lọ màá jẹ́ kẹ́ mọ̀. ìyọ̀n náà dáa kò sígbà tá a kun odò tá a kọ́ ọmọ ẹja sàǹkóhun ẹni ọmọ ẹja ló ti papọ̀ ju lódò kò tiẹ̀ sí ìtò kan mi pẹ̀lú gbogbo yẹn tó bá ti kó ríǹgì sí kànga omi máa yọ ẹ jẹ́ káwa máa lọ. yeye ẹ ṣe gan ni mo dúpẹ́ ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti fẹ́ rí mi ì lóyún àtàárọ̀ báyìí dálẹ́ rí ṣe ni gbogbo wọn máa ń gbé mi jù sílẹ̀ bí igi ẹlẹ́ra àmọ́ mo dé bíbáyìí lẹ́ẹ̀kan ṣoṣo péré ọ̀ṣun dẹ̀ dá mi lóhùn mo dúpẹ́ gan ni mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́. ọkọ mi ọ̀ṣun ni ká fọpẹ́ fún kò sí ní tá a béèrè lọ́wọ́ ọ̀ṣun tí ò ṣe fún wa nígbà tó ti ń ṣe tàwọn tó kù ó di dandan kó ṣe tiẹ̀ náà eléyìí tó wá ṣe kò ní bàjẹ́. yeye mm. bí mo ṣe wá finú sọyún yìí tí n bá lè sọ láyọ̀ àtàlàáfíà ẹ máa gbádùn mi tó. Ah, ah, ah, ìwọ má tún káwọ àkàsẹ́yìn ṣó orí lè tọ̀sùn ṣe ó di dandan kó sọ láyọ̀ lẹ́yìn tó bá sọ láyọ̀ tó bá tún wá fọwọ́ ẹ̀ gbé lágbèjò bẹ́ẹ̀ ni ìyẹn ti di dandan ó rí tí wàá wá ṣe fún mi tó bá ti délé ìwọ ọkàn sọ fọkọ ẹ̀ ni mo ní kó mọ gbáradì o torí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti bí eléyìí tán àbúrò ẹ̀ náà tún ti dé. ní kíákíá ni. bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan ni mo dúpẹ́. kò tọ́pẹ́ kò tọ́pẹ́. ẹ wò ẹ má bínú sí mi mo bá yín mú ẹ̀bùn kékeré kan wá. Ah. <laughs> ǹdẹ́lẹ̀ ǹdẹ́lẹ̀ ǹdẹ́lẹ̀ ilé yìí ló pe kékeré. bẹ́ẹ̀ nìyá wa. ilé yìí mọ̀ pọ̀ ó kú òun kékeré fẹ́mi nìkan tán. bẹ́ẹ̀ ni ẹ jù bẹ́ẹ̀ lọ. Ah. kárí ó fẹ̀mí ìmoore hàn ni bọ́mọlúàbí dẹ̀ ṣe ń ṣe nìyẹn ṣòwárẹ́ lè tó ṣe hmm. kékeré lè lè tọ́sùn ṣe fún ẹ ó sì máa dùn ẹ́ nínú jù báyìí lọ. sórí àti wá àtọkọ ẹ ọtún ṣẹ̀ǹdẹ̀ṣẹ́ olóyè àrùn àwẹ̀dẹ tán kó tó wẹ mọ́ yóò mú ọtí gbogbo gbàgbọ́ tiẹ̀ ni sórí lè tó ṣe ajé ìwọ́n nílé olókun ajé ò ní wọ́n lọ́wọ́ ẹ̀ àti wá àtọkọ ẹ ajé ò ní fi ní sílẹ̀ o ṣé mo dúpẹ́ o káre o. Hello, mami. Omitola. Ilé ọkọ mi. Ṣàlàáfíà lọ wà? Àlàáfíà ni mo wà, màá. Àlàáfíà lòun náà wà, màá. Mo miss call ṣe ní kí n pè yín padà. Eh, ni mo ti pè ẹ, Mo kàn ní kí n àlàáfíà Oh, àti pàápàá pé kí n tún bi ẹ́ léèrè pé báwo dẹ̀ tún ni. ẹ wo bákan náà ni ó ṣe ti sún mi. bákan náà. ó ti sún mi àfi bíi pé lọ́run ò gbàdúrà mọ́ láti sá gbogbo pa wa ojú kan náà ló ń já sí. wàá fẹ́ yé mi mọ́ o ó dà mo fọkàn balẹ̀ ọ̀ṣun á kúkú ṣe. àmín. Um, kò dojú tì mí rí kò dojú tì mí rí ó di dandan kó ṣe tiẹ̀ náà fún ẹ. wà á kúkú finú ẹ̀ ṣòyún wà á dẹ̀ fẹ̀yìn ẹ gbọ́mọ pọ̀. àmín. ayé ò ní fi ẹ bù mí. àmín. àmín màmí. kárí ọkọ mi máa ṣe jẹ́jẹ́ o kò burú ẹ màá tún bẹ́ẹ̀ sọ̀rọ̀. ọ̀ṣun gbà mí má ṣe mí látòpà tó ń taná fáráyé wò tí ò rí di ara ẹ̀ gbogbo ìtọ́jú tí mò ń fáwọn oníbàárà mi tí wọ́n sì ń padà wàá dúpẹ́ náà ni mo fún mi tọ́lá báwo ló ṣe wá rí báyìí ó ṣùgbà míì dojú tì mí. pariwo rọ́bìṣì yẹn náà lóòótọ́ pariwo mẹ́ orí ẹ̀ dànù. ẹ wá wá wá wá kí ló ní fa rọ́bìṣì ṣé tí ń dùn ìlàtà rẹ̀ gbọ́ pàǹpà ìwo ni pàǹkọ̀lẹ̀kùn ni ta ló mú wa. tajudeen ọdínlámì ni. tajudeen ọdún ẹ òun ni torí pé àṣìní gbálẹ̀kùn látàrọ òun wá sílẹ̀ ni pé bóyá òun gbọ́ pé ọkàn lọ àǹtí mi ni òun. kí ni nǹkan tó wá rí mi fún tó le. nǹkan tí mo fẹ́ sọ ni pé láti dé ó tún ti ṣẹlẹ̀ wàhálà tún ti ṣẹlẹ̀. sọ sókè wẹrẹ kò sọ fún olóṣì ẹ ìgbà tẹ́ ẹ ṣe ẹ̀wọ̀n àbí ìgbà tẹ́ ẹ ṣe ẹ̀wọ̀n kí tó fi fọ̀tí kí tó fi rí èsè síwájú. wò àǹtí mi ti mi ì rí píríọ̀dù mi mi ì rí píríọ̀dù mi mo wá wá mi ì rí. o rí píríọ̀dù ẹ hmm. ló ṣe wá ń pariwo bẹ́ẹ̀ tó tún mú. kò tó ń torí kò tó ń torí kó pariwo. ẹ ẹ ẹ ẹ yes ma yes ma ẹ jọ ẹ mọ ara yín ẹ jọ ẹ tó lọ ẹ mọ ara yín. ọkùnrin tí wọn ṣe é gbàgbé ẹ lóòrùn kọyà mọ wọn ara ẹ mọ wọn ara ẹ báwo mo sọ fún kí lọ fún ẹni tó mú ẹ. má má má sọ̀rọ̀ santi mi má náwó santi bẹ́ẹ̀ mi ìfà tí mi ṣe lè o àti ìṣe mọ̀ pé mo sọ fún pé kò gbádùn jọ́wọ́ mo ṣe ni pé kẹ́ mi wá wọ́n ti mọ̀ kọ́ lórí burúkú tó máa wá sọ lélẹ́yìn kò ń ṣèyàn gidi mi mi ìmọ̀dí tí mo ṣe láìkẹ́ náà tí mo ṣe tí mo tún máa ń padà wá wo jẹ́ kí n sọ̀kan fún ẹ ẹlẹ́ẹ̀kẹta ni mo ti ṣe mẹ́ta ni mo ti ṣe. ọkọ ìwò mi mi iléeṣẹ́ lẹ́ẹ̀kẹrin o torí pé mo mọ̀ pọ́nà kan ló ṣàánú mi tẹ́lẹ̀ tún fi dúró nísì báyìí tí bá lọ ṣe tí bá lọ ṣẹ́yún àdójọ́ láǹsì mi nílé ìbímọ mọ́ wà lọ mú ẹlòmíì wà lọ fẹ́ ìyẹn a máa bíbè jẹ́ a máa bíbè ta ẹ̀yàn máa lọ gbé glory be to God èmi ò ní rí kankan bí tí bá dẹ̀ gbé ẹṣẹ́ pépé mi ò lè mú ẹ tọ́lọ́ náà máa sọ pọpọlọ tó fi sórí mi ṣé òun kàn fi òun sketch ẹ̀ síbẹ̀ mi ò fi ronú èmi ò ó ti wo yorùbá fíìmù títí títí ó ti corrupt gbogbo gbogbo agbárí ẹ ló ti corrupt ìwọ tó lóyún àkọ́kọ́ tó ṣẹ́ nǹkan kan ṣẹ́ olóyún ìkejì ó ṣẹ́ nǹkan kan ṣẹ́ ìkẹta náà ó ṣẹ́ successfully ó mọ̀ pé iye ìwé ni ẹ látọ̀run iye ìwé ni ẹ èmi tí mo lè fún ẹ lóyún bàbá ìwé ni mí ìyẹn ni pé tó o bá ń ṣẹ́yún lógúnlógún wàá tún máa lóyún míì ní lọ́gbọ̀nlọ́gbọ̀n iye ìwé ni ẹ gbogbo ní ṣe. ṣé bó ṣe ń fúlọ̀ ṣẹ̀dá nìyẹn ẹ inú kọ́tà ló ti máa dìé ìwé àbí bọ́dọ̀ dà pé ti yá wò ó ṣáàkì oyún mẹ́ta ló ti flọ́ọ̀ṣù ayé ṣẹ́gun ti ta ọ̀la yìí. ẹ ẹ ẹ mọ kó ṣẹlẹ̀ bá mi fa àǹtí ẹ lọ́wọ́ sókè àbí kò rẹ gbó kọ́kọ́ lọ́rùn ẹ wá máa lọ ọgá mi ò gbọ́dọ̀ gbọ́ gbogbo rádàràdà tá à ń sọ yín báyìí. ẹ ní búburú ayò o fẹ́ rí wèrè ṣé o ti bá súnmọ́ o dàpọ̀ ti ya wèrè. o ah, ah, ah. fẹ́ fún mi blow job máa ń lo wàtà ṣe rí. ta ló fẹ́ fún ẹ ṣe. àbí mo ń gbọ́ mo ló gbẹ́nu sí i. o wò pé Bọ́lájí làwọn àwọn ni Mr. lata. mo ló gbẹ́nu sí i mo ló gbẹ́nu sí i. mi ò láìkẹ́ o má sọ ọ̀sẹ̀ gbọ́n mi láìkẹ́ mi láìkẹ́ àti bẹ̀yìn náà ẹ̀wọ̀ bá. tó wáyé pé lóòótọ́ àti ni ẹ̀kọ́ra yín lé ṣé o fẹ́ nà mí. màá da ìsúnú bọ́kẹ́tì màá fomi sí yín lórí. wọn ò bí ẹ kúrí. èmi. wọn ò bí ẹ kúrí ẹ mọ tẹ ṣe o mi mi. ṣó o sì mú ẹ wọ bàtà ntí. ó jọ lẹ́ni tó ní wọ bàtà ó jọ bẹ́ẹ̀ gan-an ni. ẹ jọ lọmọ ẹ fẹ́ ṣera yín ọ̀gá mi gbúdọ̀ gbogbo rọ́bìṣì tó sọ yìí o ah. màá sẹ́ni five thousand sí ẹ lọ bá wọn kọ́ fún ẹ lábẹ́rẹ́ yẹn tó inú bá rẹ̀ ti ràn ẹ́ má pè mí o má ṣe kí ni má pè mí o sọ fún ẹ yẹn kó ṣíkú omi gàre lóyún ẹni tí mo ti wá ti lóyún ọ̀dẹ̀ ọmọ ẹgbẹ́ ń ṣe olóyún pẹ́pẹ́pẹ́pẹ́ mi pé wèrè ní ẹ̀jẹ̀ ṣe kókó tó fi wọnú. orí ẹ ti dà o. orí mi dà o. wàhálà ayé ẹ ti ta o. oyún mẹ́ta ìkẹni fẹ́ ṣe ìṣòro ní kí n máa wò pákó ẹ̀ mọ́. ìbò òwò ni ilé ti ṣáláńgá. nǹkan tẹ́yàn ní kẹ̀kẹ́ wá gbèjà èèyàn náà tẹ́ ẹ̀kan tẹ́ bọ́ bàtà tí ó sì hmm. kọ̀kọ́ tẹ́ ṣe ẹ̀kan bọ́ bàtà wọ́n máa lágídí wọ́n olórí ibú wọ́n máa láì gbọ̀ràn. ìjà ló ta ìyọkúrò lẹ́nu ẹ̀sìn ìṣẹ́ tá a bá fi sẹ́nu ajá tó lè bá mu. èèwọ̀ èèwọ̀ ni àbí. èèwọ̀ bí bá jẹ́ wípé mo fẹ́ bẹ́ orí rẹ̀ kó lọ́jọ́ méje òní ó yẹ kí n ti kọ́kọ́ yí apá rẹ̀ tó fi kọ́ ọmọ mi yẹ kó tó di pé mo bẹ́ẹ̀ ní ẹsẹ̀. bó lórí bá sì ní kò sí irú òun àwọn ò jẹ́ pé mẹ́wàá rú rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ìjẹ̀rẹ̀ yàgò tó ọmọ wà lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣèlú tó ó ṣèlú dó mèremère àtùpà ẹ̀mí ṣe tán ó fẹ́ sùn. olórí anumi anumi. gbogbo sọmọ rẹ ní lọ́kàtà lóyè òun lè dé lórí náà àlá lásán ni o bá ń kìlọ̀ fọmọ rẹ dáadáa àbíkẹ́ bá ń sọ fún létí inú rẹ títí ń gbọ́ kọ́ ọ bá ń sọ fún pé kó má jẹ́ ń já pátá ẹsẹ̀ rẹ̀ láàfin ọ̀rọ̀ mi ò jù bá èmi kíní burúkú ìwà kìlọ̀ fún mi gbogbo ìmọ̀ tí ìgbín bá kárí bọ̀ lódì kí ni ó tu ọ̀nùbọ̀lá ni ó tu wọ́n tún ra òní wọ́n pàṣẹ. ìkọ̀yà ẹ̀ lọ́wọ́. tàbí lọ́lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ tó gbé ìgbésẹ̀ kankan wọ́n ní kẹ́ ẹ bí fáléèrè o. ṣé kì í ṣèlú mọ́ ọjọ́ lọ́mọ wẹ̀yìn rẹ̀ làwọn aráàlú ń lù fún wa ṣé wọn ọ̀rẹ́ lómi ńlẹ̀ kó tó pe owó ìjọba ni. ọ̀rọ̀ yìí máa ń ṣe tipátipá a lè mẹ́sìn lóòdù ní tipa a lè pé mo ń tipátipá. kábíyèsí o inú wa dùn ara wa sì yá gágágá pé ẹ ti dorí oyè bàbá yìí. nílùú bá mọ kéré jẹjà wọlú ẹni tá a fi jọba bílù sì fẹ̀ tó gbòòrò ẹja wo ẹni àyàn lóye. ṣé bí a ṣe ya ojú wa méjèèjì lẹ́ẹ̀kan tí balógun ó sì mọ lu agbára tó tó ilé alórí. sùúrù ọ̀sọ̀yàn dolówó agídí la sì fi wà. bọ́dọ̀gún bọ́díjà. ọjọ́ ẹ̀san wa dé báyìí ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ ogun ti débodè mo kàn wọ́n lára tán. àì fi ewúrẹ́ olójú kan bọ̀ fà. kábíyèsí wọn nífẹ̀ẹ́ yànjú mo ṣe nífẹ̀ẹ́ yín lọ. ẹ mọ tẹ̀wájú mi bá mi sanwó ọ̀rọ̀ báyìí mọ́ àní rógun mọ́rin bí yìí àṣìní rọ́tẹ̀ mọ́. ogun wo láàánú rí. mo fẹ́ kó o jẹ́ ká sọra wa dé rìkìnà ká bẹ̀rẹ̀ sí ní ìlú lógbòdògbòdògbò. wọ́n pàrokò ogun sódì ọ̀dọ́. ó bèèkú tẹ ilé fàkọ́ọ́lẹ̀ tí ọjà kọ̀ mọ́ tí wọ́n á lọ rèé jọ̀bẹ. wíwájú èmi gbogbo wọn pátápátá tí mo rún wọn tí mo rún wọn mọ́lẹ̀ bí aṣọ. èmi alápótí ẹ̀mí ọkọ àwọn ọ̀bọ̀lọ́ èmi ọlọ́pàá kan àtàtúgbò bí wọ́n kọ́ gbọ̀ mo fi dá yín lójú pé wọn ò ní kú kan ṣoṣo. ọlọ́pọ̀tì ẹ̀mí yóò òfin ní làkàlàkà ní. látọ̀dú lọ odò òfin náà yẹ jẹ náà ẹni ẹni ló ń gbọ́ lọ́wọ́ rẹ̀ fẹ́ àní ẹ̀ṣẹ́ rẹ̀. ẹni bá ti kú Coming soon on Okiki Premium TV. Mami, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rè? Ó ti lé lọ́dún mẹ́fà tí mo ti wà nílé ọkọ. Mi ò dẹ̀ gbọ́ pa mi ò gbọ́ po. Màámi ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí i. Ṣé bẹ́yìn náà mọ̀ pé funfun ni iye yín? Gbogbo wa la mọ̀ pé gúgúrégé ni iye ọrùn. Ọmú ni iye obìnrin. Ọmọ lèrè ìgbéyàwó màámi. Eré tèmi dà. Eré mi dà. Láti bí ọdún mẹ́fà ní ìsinmi ò lóyún àrọ̀dálẹ́rí mi ò gbọ́ pa débi tí màá gbọ́ po. ẹ̀yin náà dẹ̀ mọ gbogbo tójú mi rin lé ọkọ màámi kò sí tí mo jẹ́ kí ti yín di sí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a jọ lọ skul pátápátá ló ti bímọ ọlọ́mọ méjì wà nù wọn ọlọ́mọ mẹ́ta wà nù wọn tèmi nìkan ló dá yàtọ̀ gbogbo tẹ̀dẹ̀ fún mi ni mo máa ń mu lágbo tẹ bá gbàgbé lè wá máa mú tẹ bá ní kí wá gbélé máa mú abó ní nǹkan kan tó yẹ kẹ́ ẹ fún mi tẹ́ ẹ fún mi ni ẹ sọ fún mi. Omitola ṣe sùúrù ẹ̀kọ gbígbóná máa ń fẹ́ sùúrù gbogbo tó kà á lẹ̀ rẹ́rẹ́rẹ́ kó séyìí tí mi ò mọ̀ àmọ́ sórí ohun gbogbo ló ní ìgbà àti àkókò. bẹ́ẹ̀ ni. lẹ́yìn ọdún mẹ́fà. gbogbo ohun tó yẹ kí n ṣe fún ẹ pátá ni mo ṣe. o mọ̀ ìyá tó o ní o mọ̀ pé mi ò mọ fádá bẹ́ẹ̀ ni mi ò mọ̀ pẹ̀lẹ́ tẹ̀ omi náà ni mo nígbàgbọ́ nú ẹ̀ kí n méwé kí n mégbò kí n fomi papọ̀ kí n fi ṣe ìwòsàn fọ́mọ aráyé kí wọ́n finú ṣoyún kí wọ́n bímọ náà ni mo mọ̀. mọ́mí kí wá ló dé tí wọn ò ṣe tèmi. lásìkò tiẹ̀ ni odò òde bẹ́ẹ̀ ni eh. Eh, má kàn jú sàsìkò rẹ lọ mú fi rẹ wẹ́ lómi eh, wá bímọ ah. Omitola Omitola ọkọ mi. ọmọ mi. wò ó kò sí tí ó ṣe ọ nídìí ọkọ lé ọkọ rẹ torí o máa lóyún o dẹ̀ máa bímọ bẹ́ẹ̀ ni jọ ọkọ mi já ṣe sùúrù fọṣùn nígbà tó bá wù ú nínú àánú ẹ yóò yọ̀ǹda tiẹ̀ náà fún ẹ tí ó sì rọ̀ ẹ́ lọ́rùn. àṣẹ ó yá ìṣòro ilé ilé ìṣòro. aláṣeyọrí láyé kí o kì í kọ́lá ṣe tì í bókú iṣẹ́ ọ̀pọ̀ lọ́sọ̀kún àìlẹ́yìn. nìṣó nṣó bantari bantari bantari ọmọ ìyá ó wá rìn bíi slow motion the end fíìmù burúkú tí ó da àbí ṣé ẹdodo akọrin yòòsì látàárọ̀ àti kọjá lára wọlé kọjá lára lé ibo ní ibi tó ń sọ báyìí rìn síwájú ibo níbẹ̀ tó ń náwó sáré àná bíbù àbíbò ló náwó sí ibo white ewo ní ibi tí ẹni tó fún ẹ lóyún wà tó fún ẹ lóyún ah ok ó dẹ̀ pé gbogbo àdúgbò òun nìkan ló fẹ́ jẹ́lé tó balance náà nìṣó nìṣó bantari ah, ilé tó náwó sí ṣé a máa gba inú ilé ṣé a máa gba bí jáde sí ibi báyìí ni. Ah, ibi gangan kí orí burúkú olèlè kí ni kí ni àwọn olówó yìí máa ń jẹ for God's sake gbogbo olówó ayé tí mo mọ̀ báyìí tẹ́ bá délé wọn di same òun ni gbogbo dustbin wọn máa ní a máa rùn bí sọ́kàwé tó ti tó ti kún tí wọn kó ni àbí òkú tí wọn sin tí wọn fi ẹ̀pẹ̀ bó sàárì ẹ̀ dáadáa mi ò mọ̀ jẹ́ kújọ lẹ́bùkú tí wọn jẹ ẹ́ tá a bá wọnú bíi tó o bá bojú mi jẹ́ ah, <laughs> tó o bá bojú mi jẹ́ tá a bá fi wọnú ilé tó bá fi láwọn òmò ẹ̀rí ṣáàkì ó mà kà gbáko ìwọ tó yẹ pé ojú ojú ọmọdé ojú ọmọdé lèmi gangan tí mo bí ẹ tí mo fi ń wẹ̀ tí mo mọ̀ pé ó ti di sàǹtárì mọ́ mi lọ́wọ́ kò sí wàhálà tá a bá fi wọ bíbà tó bá láwọn òmò ẹ̀rí èyí tí màá fi ojú ẹ̀ rí àwọn tí wọ́n máa jáde lórí ọ̀tún wọ́n máa pa justice for Saki justice for Saki justice for Saki wọ́n one thousand now move súnmọ́ wájú bí olùṣàmọ́ bí súnmọ́ gate ẹnu ọ̀nà ọ̀dà ń rè. wọn kì í ní ta ude ude. guys who's there. doctor wo ni. who's there. sílẹ̀kùn. ìtàn ní sùn náà. sílẹ̀kùn àbọ̀ orí ẹ̀yìn ni èmi ni wà yù. màá ṣàgẹ́lẹ̀ fún wà yù. àbọ̀ orí ẹ̀yìn ni ṣé èmi ni wà yù. wọ́n lé síbi kí ló fa embarrassment yìí kí ló fa tẹ̀ ń já wọlé sínú ilé onílé. ta ló ń ṣe embarrassment. kí ni mo wéré yìí wọ́n yù sá. ṣé orí bọ̀ orí bọ̀bọ̀ ìjìdí ṣé èmi ló fọ́ páàkì bí ilé ilẹ̀ báyìí tó ń ṣe báyìí kán ní sùn kán ní sùn tí n bá ní sùn kọ́ do you want to stop me. mi ò mọ I don't know you do you know me do you know me do you don't know me. kò yé mi sá èlé dídí wọnú lé onílé kẹ̀dẹ̀ lẹ́fẹ̀ẹ́ wọlé sá tálẹ̀ bèrè sá. I am a complete madman oh. tí o bá ti rí mi ní uniform look at me very well aṣọ tí mo wọ̀ yìí ìjọ́ tí o bá ti rí lọ́rùn mi torí fìlà lórí ẹ̀ tí mo ṣe báyìí tó bá ti dàbí black bonnet ìyábọ̀ òjò you should know i want to go live ẹni tí bá dẹ̀ go live pẹ̀lẹ́ i will drag you i will drag your life wà á regret ayé you are very stupid as i am here i am here for trouble wọ́n á jà ní so kò má jà rẹ̀. ẹ ẹ jọ sá ẹ jọ ṣáàkì jọ kí nìkan tó ń ṣẹlẹ̀ ẹ jọ ẹ jọ sá ẹ nǹkan tó bá ṣẹlẹ̀ jẹ́ ká jọ sún mi báyìí ẹ lè wọlé lọ bá ọ̀gá mi báyìí. very good ẹ jọ sá now kí kí kí ni post máa yìí bí. i'm the cso sir. security. cso sir chief security officer. àpọ́nlé ní neighborhood ọlọ́dẹ lọ́lọ́dọ̀ ń jẹ́ ọlọ́dẹ is ọlọ́dẹ all these things uh, eh, neighborhood watch kìíní kan they are just covering it up they are packaging nonsense for you ọlọ́dẹ is you are not you are as good as hunter ọlọ́dẹ so ìwọ ni security lay mo wá rí èèyàn tí ò I don't know mo wá rí èèyàn òun dá mi dúró nákàrà sọ pé o ti ṣiṣẹ́ bí ẹni tó dé làákàyè mo wá ti sọ pé mi ìwà rí ẹ ọ̀gá ni mo wá rí is it not easy enough for you to let tí bàpọ̀ ẹ ò pé now you move come on elisa, move. Elisa, eh, respect, elisa. Ah, tí n bá respect am ṣọfẹ́ lómi ni. ẹ jọ sá ẹ jọ sá ṣáàkì um, mo lójú tí orílẹ̀ kan mi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ti bá mú fún sí i ẹ lè move o fẹ́ ẹ lè move mi lè move o fẹ́ fi magnet mú mi. ẹ lè move sa ẹ lè move sa ẹ lè move. Ah. <laughs> ṣé tí n bá fi wọlé mò ń wò pé o ní family because mo ṣe ń wè o dàgbà lọ púpọ̀ so but mo pé wàá ti ní family ẹ̀yọ́ mọ̀ sí ẹ̀ kí n rush ẹ máa ń tètè ráyé rush bímọ wàá ti níyàwó àlọ́mú ìfẹ́ gbà jẹ́ lẹ́nu ẹ̀ tí n bá fi wọlé tí èmi àti àná mi we can see face to face like this tó yọ ọmọ mi tí mo yọ ọmọ tó fa ọmọ mi tí mo fà lé lọ́wọ́ and we now our ṣe toast our clean glasses theatre tí ma fi mention rẹ you will leave this house today kò respect her now let's go. ẹjọ sá ẹjọ sá ah, ah. ẹ má mú ìrora sá ẹjọ. Ah. sọ́ọ̀kì nǹkan tó máa ń ṣẹlẹ̀ sọ fún un kájọ sọ́ọ́ bíbá yìí. ẹ ẹ̀ wọ́n ló lè yìí o. mo ní mi ò bá ẹ sọ̀rọ̀. alẹ́ ìwọ ní sàṣẹ ìmọ̀gárì ni ṣáàkì kí ló ń ṣẹlẹ̀ nígbà yìí náà. mo ní mi ò bá ẹ sọ̀rọ̀ ah, kíni i'm lost kíni nǹkan tó ṣẹlẹ̀ ṣáàkì santari ọmọ mi santari ọmọ mi santari ṣóyún tó ń fojú mi rí ṣóyún tó ń fi ojú mi rí èmi àtọlọ́dẹ now we are dragging issue. cso source eh? of correction cso. òyìnbó ni the real meaning of your job is what security. chief security officer òfin ṣìfù sí ni ilẹ̀ kí ọrùn ẹ̀dá oyè ẹ̀dá ìgbà àwọn olówúyè fún ẹ bó di sí ìdájọ́ pọ̀pọ̀ gbà yín ni but all the same now um, Santari move come on. ẹ jọ sá ẹ respect ara yín sá ah, ah. ẹ jọ sá ẹ jọ sá ah, ẹ má bínú sá ẹ respect ara yín. ẹ eh, kí wàá ní gbogbo ariwo tẹ ìpalẹ àtàrọ báyìí Samuel what is happening. Hmm. ọ̀gá ọ̀jọ̀ ẹ pọ́n mi lé sá ẹ pọ́n mi lé ẹ jẹ́ kí wọ́n dìde ẹ jẹ́ kí wọ́n bọ́ síta. kí ló pè mà sí dáàdì ẹ̀. wọ́n ní kó wọlé kó wọlé ọmọ jókòó wọ́n rìn lọ́ọ̀tì mẹ́rin wípé wọ́n pàtàkì inú ilé. ṣé o realize pé mo wà wájú ẹ kí ni mo kọ́tọ̀kọ́tọ̀ yìí. kò ní dáa fún ẹ. tí àwọn alárọ̀ bá sọ pé kó dáa fún àwọn ọlọ́sàn-án máa sọ pé no is a no is a no is a no. mo dúró báyìí ó ṣe wèrè tó fẹ́ ṣe é ta mo tún wà ní olè náà still náà o dúró ní ìpàkọ́ mi like you are o dúró ní gọ́gọ́tà ibi agbárí mi now o ń tẹ́tí mi again ní ṣojú àwọn tó jókòó kò ní dáa fún ẹ i'm coming back to you. ẹ bàbá bàbá ẹ calm down ẹ calm down ọ̀rọ̀ ń ṣe pé nbí yìí kó tó bá ṣẹlẹ̀ ní kẹsọ. ẹ jọ ẹ má bá mi sọ bẹ́ẹ̀ hàn. i'm a very temperamental person tí bá ti ìbínú mo máa ń ṣe bí ìṣọ̀gbọ́n ni o. níwájú olówó ṣé mo kọ́ ẹ̀ sọ ṣá. àbórí ẹ̀yìn olùsílẹ̀ mi ni ó dẹ̀ sọ pé bájú àbó ẹ̀ ń ṣe èrè ni now ẹ̀ smile ṣá ìwọ ló nílé yìí. very good na kí ni reason tó yẹ fún ọmọ ìlú ìwọ ló fún ọmọ ìlú oyún àbí ah, ah. ní ní èjì ẹ this lover this lover is on your case ìwọ ló fún ọmọ ìlú ah, eh, eh, oyún. ẹ ẹ ní sọ̀rọ̀ sà oyún bíi ti báwo ṣó lóyún ni ẹjọ mi ò bá ń bẹ mọ ṣé obìnrin máa fọ́ obìnrin lóyún láìṣe lesbian àwọn ni mo sọ pé hmm. ṣé ẹ ẹ ìrẹ́ ló fún mi tẹ̀sán pé ìwọ ṣé ìrẹ́ ló fún ọmọ ìlóyún. Samuel what's what's happening there. tó èmi ní kẹ bá mi lé wọn dànù sá ẹ má jẹ́ kó wọlé. kọ́lé bàbá kọ́ lẹ́yìn àwọn ìran yín wọ sáré now what is the meaning of this pretext ó fún ọmọ lóyún adébíyà òun ń dáwọ́ kó anyway for now ẹ kọ́ kọ́ fún mi ní something light something very soft kí n fi cool down náà àbórí ẹ̀ yìí ṣé ẹni tó fún ẹ lóyún kọ́ lélẹ̀ pé ẹni tó fún mi lóyún ibi ló ń gbé ní mi sọ pé òun náà fún mi lóyún ẹ calm down fún mi. ẹni tó fẹ́ lóyún ibi ló ń gbé hmm. kò ní dá afẹ́ yẹn ah. any room you are either the master bed either the visitors uh, eh, room abi the single room anywhere you are in this house fire of God cash you. Ah, iná olúwa kó dáhùn yẹ ó gbọ́ ohun àná ẹ ó dẹ̀ bọ́ sílẹ̀ ó jẹ́ kí n máa rate for nothing ibi ló máa bá mi. bàbá yìí ká bẹ àwọn méjì tá a wà lulẹ̀ náà samuel wọ́n ti sàmì ilé ẹ̀ náà. àná yín náà lè ti pàdé látọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá jà ẹni ẹ̀ bá náà yín jẹun ẹ̀ lọ́wọ́ kẹ́ ẹ̀ ní sùúrù ẹ̀ jà. Um, um, come again. ìwọ náà ni oníranú olóṣì burúkú ṣe kó má sọ ọ́ sí dájú. ẹ eh, kolo um, eh, come again ta ló fún ẹ lóyún ẹni wo. Anyway má ṣe dírámà mo járe. Ah, ah. má bá pọ̀ lánàá mi mọ́ má pọ̀ ní àná mi. oge ẹni tó fún mi lóyún kò sí problem. ẹẹm eh, santari ẹni tó fún ẹ lóyún ni mo gbọ́dọ̀ sọ pé àná mo ti rí àná mi mo ti rí ṣé àná mi sọ̀rọ̀ ó ṣeun o àbí àná àná wo ló ń sọ. ẹlẹ́kẹta délé mo ti ṣe mẹ́ta búrẹ́dì fọ́tù olùgbàlà ó ṣe onímẹ́ta àṣẹ̀dé ah, ah, ah, eh, eh, eh, kò ọmọ yóò ní wọ́n bù wọ́n o ìwọ ló fún ọmọ ìlóyún aníṣẹ́ rẹ. ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ Samuel so nǹkan tó ń ṣe lẹ́nu gate àfiyèsí nìyàbí. I even know this lady ó look very familiar. oníkókó lásánlásán ni oníkókó tó ń ta kókó fún mi mẹ́ẹ̀. gbẹ́gbẹ́ sọ̀jọ́ oníkókó ló ra mọ́lẹ̀ níbẹ̀ yẹn ó kì í mọ́lẹ̀ ó ti di oníkókó lásánlásán sí i ẹ jọ ẹ̀yin ni mo ní bá ní ọ̀rọ̀ màá máa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. ẹgbẹ́nu sí ẹgbẹ́nu jẹ́kẹ́ ẹgbẹ́nu jẹ́kẹ́ kí wá ẹ̀ kí wá ẹ̀ kí wá ẹ̀. ẹ bàbá ẹ wo èmi ò sí in a good mood so màá fẹ́ kẹ́ máa lọ. bàbá ọ̀rẹ́ sẹ́yìn wọ́n ẹ ní láti jáde sí ẹ máa ní láti come on bóyá take them out of this place. bàbá mi ò bọ́ta máa ń bí yín dá. máa ń bí yín dá. ẹ ṣe kò tó fún ọyàn. bàbá. Èdùmàrè jẹ́ ìrànmọ́ pé rán níṣẹ́ ìgbà ó. ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ really I don't. See dear, I understand how it feels. I understand situation of things really. It's, it's crazy. No. No, <laughs> you don't understand how it feels kí obìnrin wà nílé ọkọ for how many years kó má ní oyún àrọ̀dàlẹ̀ rí Abdulmalik kí lè ṣe mí kí lè ṣe mí kí ni mo ṣe fọlọ fífọ ọmọ bíbí dá mi lágara kẹsẹ̀ wá sọ pé bóyá ìyá mi ló ṣe àbí wọ́n tó jọkọ̀ mi ẹ bá mi bẹ̀ kó dáríjì mi kí ló dé ìyá ẹ ti pọ̀ jù fún mi wọn náà wọ sam sam tó jẹ́ pàwọ́ là ń sam ló wá fóbìnrin lóyún tó ń ṣẹ́yún fóbìnrin tó tún sọ ọkọ tó tagídí pé òun ò ní gbà kan òun ò ní gbà kan èmi dẹ̀ wà ń bí báyìí mo dẹ̀ ń bẹ lọ́rùn yẹn lójoojúmọ́ kò dẹ̀ dé mi lọ kò dẹ̀ dé mi lọ sí Abdulmalik I cannot take this any longer sọ̀rọ̀ kò sẹ́ni tó kọjá àdánwò ọlọ́run ẹni tọ́lọ́run bá fẹ́ràn ló ń dánwò see at the appropriate time Allah máa ṣe. Hmm? ìgbà wo when ìgbà wo ló tó fẹ́ ṣe ìgbà wo ló tó fẹ́ ṣe Abdulmalik. kíni àwa méjèèjì náà la wà nínú ẹ everything will be fine. Eh? no Abdulmalik o oh, feel pains me. I feel your pain. You do not. Mama Masopo fẹ́ praise me. She ìwọ ni everybody ń bú ni? Ṣé ìwọ family wa síbi bàbá pariwo lé lórí? Ṣé ìwọ làwọn èèyàn ń bú lágọ̀ǹta ni? Ṣé ìwọ ni everybody sọ̀rọ̀ sí ni? Bó ti wọ olúwa ló ń ṣọlá, kò sẹ́ni tó lè bí Oh kò sì sí ibi kankan tí mo lè sùn. mo ṣẹ̀ṣẹ̀ ń sọ you have to give me some time to process this thing and but the ṣe rí mi náà bó ṣe ń sọ processing. so I'm ni o ṣe fẹ́ gbé to bẹ́ẹ̀ kalẹ̀ fún àwọn tó sẹ́yìn. ó lè jẹ́ o bọ́ nísòro ó gbé tó ń I don't know. Why not just let us go and adopt a child? Yes, it's better that way. Ká adopt ọmọ. Ohun tá a mọ̀ bàbá ẹ̀, tá a mọ̀ yẹ, tá a mọ̀ bóyá wọ́n ní ẹtì yù ní fámìlì wọn tó lè affect future. No, ìmọ̀ lè má jẹ́ be. ṣe bẹ́ẹ̀. Èmi rò pé tí ọmọ tá à ń the ìbá Can't lákàtà wọn, tá à ń tọ́jú ẹ̀ títí tó fi bímọ. Tó bá dé bímọ travel out. tó ń sọ yóò dùn tó ń bá gbà nǹkan. Uncle Malik wọn máa gbà èmi àti ẹ̀mọ̀ pọ́n pípọ̀ yóò ní ìdánmọ̀ yẹn owó ni wọ́n fẹ́. Oh, Understand. Um, I know we've tried it. A ti tó. We've done IVF, IUI, even surrogacy ẹni tó bá wa gbé òun náà òun padà bàjẹ́ lára ẹni Abdulmalik I think this is just the way of God blessing us with a baby mo fẹ́ kó o rò bí mo ṣe ń rò mo fẹ́ kó o understand mi dáadáa ẹ̀pẹ̀ mo kàn máa need ká bá nílùú sọ̀rọ̀ mo mọ̀ pé tí mi ò tẹ́ bá bá nílùú sọ̀rọ̀ kò ní sọ pé òun gbà sí wa lẹ́nu ọkọ mi. For the sake of the love you have for me, please, I want a baby. <sighs> kí n má tọyìn iṣẹ́ kékeré ni o kódà kẹ fẹ́ kí n fún èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lóyún kí n nǹkan kékeré nìyẹn. kí ni Samuel sọ yìí. ẹ náà Samuel a nídìí èèyàn márùn tó tàbí èèyàn mẹ́wàá ẹyọkùnrin náà ti dà ẹyọkùnrin náà ti dà. Samuel kí ló ń ṣe ẹ èèyàn márùn báwo. ọ̀gá tèmi yé mi sá. ó dé o. máa sọ àṣírí kan fún yín nípa mi tẹ́ mọ̀ nígbà tí mo wà ní kékeré sá oníṣègùn kan wà nítòsí ilé wa ó máa rán èèyàn wá pé kí wọ́n wá gé ìkànnà ẹsẹ̀ mi torí ó máa ń ṣiṣẹ́ fáwọn tó ń wojú ọlọ́run fọ́mọ tó bá gé kaná yẹn tán sà á wá fi ṣe àṣejẹ fáwọn tó ń wojú ọlọ́run fọmọ wọ́n dẹ̀ máa lóyún wọ́n dẹ̀ máa bímọ. really bẹ́ẹ̀ni ibẹ̀ ni mo sì mi ti wáwọ̀ pé ah báwo ló ti jẹ́ ọ̀ṣà tọpinpin lọ bá pé kí ló ń ṣẹlẹ̀ àti pé bàbá yẹn ti ṣàkíyèsí ó ní pé ọlọ́mọ yọyọ ni mí pé ọmọ báyìí ó ṣe málàlà táwọn ọmọ máa lé mi kiri tí wọ́n máa sá táwọn máa lé mi kiri tí wọ́n máa. samuel mo mọ gbogbo ilé òde wọn lè ṣe fún mi láti yọjú. ìbéèrè kí lóun náà tún sọ ṣé wọ́n ń believe nǹkan tí Samuel ń sọ ni. Ah, Samuel, please, you know why we are here. This, um, um, George, jẹ́ ká lọ straight to the point. Show mo to ṣẹlẹ̀. We're going to give you um, a certain amount of money now. Wá lọ bá wa gbé fún àwọn people yẹn, bàbá girl yẹn. Show ye, eh So tó bá ti gbé fún wọn bẹ́ẹ̀ yẹn, wá fi bá wọn sọ̀rọ̀. So from there, a máa mọ nǹkan tá máa ṣe next. ó bá jẹ́ nǹkan tí ẹ fẹ́ ṣe náà nìyẹn kò bàjẹ́ àmọ́ ọ̀gá ẹ jẹ́ àlọ́ dáadáa níbi olówó dé yìí o ṣé ìṣe owó tẹ máa kó fún wọn nísìnyí tó máa padà fẹ́ ti owó oṣù ah, tèmi. Ah. Ah, ṣáàjẹ́ lórí ni báwo la ṣe máa fún ẹ lówó kó lọ fún àwọn èèyàn tó máa wá àfẹ́ sálárì ṣé wọ́n ló ní ká fún àwọn èèyàn náà kò ní àfẹ́ tẹ torí a máa fún wọn náà lówó separately. owó oṣù tẹ oṣù wà intact kò affect salary at all not at all ṣó yẹ so owó yẹn bá a ṣe fún wọn ti wọn a máa fún ọ náà ní títí ẹ but ó máa help wa ṣe nǹkan kan lára ìta fún ẹ̀yìn wà á bá wa fún wọn ní díẹ̀ ńbẹ̀ ìyẹn gan ilé ọdún wọn mọ́ra bẹ́ẹ̀ ni ẹ máa lè convince wọn mọ̀ pé tí ọba mm. máa mú bọ̀ ìyẹn á ṣe bí ọgbọ́n. bàbá yìí lè rí ìyọ̀gá alágídí tálákà kan. ah Samuel no no no No, lọ sọ lé ń bẹ o láti calm down láti calm down kó mọ bó ṣe máa bá wọn sọ̀rọ̀. ọmọ mẹ́rin kì í mọ́lẹ̀ ó mú gbà yín wọn ń sìn yẹn kọ́ ló kàn kó bá wa bá wọn sọ̀rọ̀ so that mhm. wọ́n máa lè wá síbí. ọ̀rọ̀ ànásánà mo ti ní relationship madam ah. èmi sì ni wọ́n fọ́ ọmọ. Samuel Samuel it's fine you, you can go to the gate now wo bí Samuel ṣe ń fẹ̀ nínú ilé. Hmm, ah. nítorí ìpínlẹ̀ ìfisílẹ̀ ah, ẹ a ti pass message na madam a rí ẹ ní gate ọmọ fún ẹ ní eh, owó tán. jẹ́ kí n bá Samuel sọ̀rọ̀ èmi mo ṣàní kó bá mi bá Samuel sọ̀rọ̀. ẹ eh, but kí ló tún kù Samuel sit right sit right ṣé kí Samuel débẹ̀ yẹn kó lọ máa jà ni òun ní kó lè jà tó bá fẹ́ ẹ̀pù kó ẹ̀pù ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe mi rò pa ní ìdẹ Samuel Samuel jọ torí lọ títí ní kó Samuel o lè máa lọ sí gate madam máa wá sọ̀rọ̀ ikú fún ẹ wá dẹ̀ mú owó yẹn wá fún ẹ ó ṣe. Samuel jọ torí lọ padà wá mo fẹ́ bẹ sọ̀rọ̀ dáadáa jọ padà wá mo ní láti bẹ sọ̀rọ̀. Ah, báàgì ogun bá mi sọ báyìí kẹ àbí. èmi àti ẹ máa jọ sọ̀rọ̀ hmm kó máa pe ṣáàkì o kó máa jẹ́kan náà ṣùgbọ́n pé kó máa wo bó ṣe wà sí o. Ah, ah, díẹ̀ díẹ̀ you need to calm down the fact pé a fẹ́ ṣe kíní òwà ní fún o fẹ́ lé ní pé kó máa bọ̀ ń yára kí ni gbogbo ilé ń sìn yìí. Ah, bóyá lẹ́nà ìdá òun sọ pé òun gé ẹ̀kọ́ náà òun ṣe kíní kan. má má bá mi sọ mọ́ torí pé ojókùnrin mo ṣe sọ bẹ́ẹ̀ ìyá lẹ́nà níbi pé bóyá mo sọ́kà kankan mo rí ẹ̀ tó bí ẹ̀ pè mí out i'm not saying it should not help out but in love, she we fa ṣé over ṣe jókòó down. fẹ́ lè slide down sórí chair. okay mo ti gbọ́. ó ní. ẹni ẹ kò sáfù ẹ bá kà sẹ́fẹ́ ní òpin ẹ kò sáfù ó gíftì èdè ti yá ń bọ̀ ẹ̀ ń yọ lè sọ̀tọ̀ bá. ẹ̀ ń kà bí. ẹjọ sá owó mi o owó tẹ fún mi ṣé ṣe pé ṣé ìfẹ́ fẹ́ ra ọmọ yìí mi sá. ẹ ẹ kò rí bẹ́ẹ̀ sá dáàdi kò ń ṣe pé bóyá a fẹ́ ra ṣáàkì lọ́wọ́ yín a kàn fẹ́ kó máa gbé lákàtà wa títí tí ọlọ́run fi máa sọ láyọ̀ ni mo ṣáà ti ṣàlàyé sítórì mi fún yín ẹ̀yin náà dẹ̀ pé mo ní ìdẹ̀ lọ́wọ́ ẹ láti wà pẹ̀lú mi torí ẹ̀yin àgbàlagbà náà lè máa sọ pé orí ọmọ ló máa pọ̀ ọmọ wáyé torí ẹ̀ ni màá ṣe láìkó dúró tì mí so that a lè máa mójútó gbogbo owó tí à ń fún yín kì í ṣe pé bóyá wọ́n ra anybody it's just okay. Mm. normal thing ẹ mọ̀ mọ́tò lẹ́wọ̀ débi ẹ máa need pocket money and yeah. Mm. stuff so our gan ti rí as our responsibility yeah. share get so and I can assure you she's in safe hands kò sí wàhálà kankan. tiẹ̀ tiẹ̀ rí dẹ́gbà fún mi lówó àwọn Yorùbá sọ pé ìrírí ni sí ìsọnilọ́jọ̀ yàtọ̀ sílé ẹ̀yin fúnra yín àti madam ọmọlúwàbí ni yín you are responsible ẹdùn wò ẹtú ní ìrẹ̀lẹ̀ sójú àwọn afọmọ fún ìyà ò lè jẹ bọṣẹ ayé tá a wà yìí ayé social media mi ò ní fẹ́ kí wèrè kan ló máa drag mi so yẹ kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe so ẹjọ one minute ẹyin olúwa ṣàkìrà jọ gbogbo tí à ń ṣe látàárọ̀ kí ló rí sí. àná mi ẹ má tún ká wákà sẹ́yìn mọ́ ẹ ṣàmọ̀ kọ́kọ́ lólówó rí aya ẹ̀yin àgbà náà lè lọ sọ pé tọkọ làṣẹ nígbà tèmi ti gbà tí mo ti fọwọ́ sí ah, ah, ó yẹ kí n mọ̀ pé wáìfù mi náà ti gbà nìyẹn. tó máa fi jáde láyé má pè mí jáde ẹ o má pè mí jáde ẹ débi tó máa lo the next line tó máa fẹ́ try láti pè mí ní àná o àkọ́kọ́ mi ò fọmọ fún ẹ òkè ọmọ mọ́lẹ̀ mi ì tí ì ṣáàjì ẹ fún yẹn ìyẹn wà lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹta you are just eh, a, baby father o kò ń ṣe ọkọ ọmọ yìí o. àwọn omi ìjọba sí tèmi ẹni sì ń jókòó lé mi. ṣé ìwọ ló bá mi bímọ eh, eh, ẹ àbórí ẹ yìí ni mo jẹ ń sọ bẹ́ẹ̀. dadi dadi ẹ ẹ ẹ ẹ. mò ń kọ́ òun parẹ́. ẹ má bínú ẹ má bínú Samuel Samuel you need to take kí ni kí ni gbogbo eléyìí mo máa sẹ́yìn ẹ jáde nísìnyìí. Ah, ah. Samuel calm down o mọ̀ pọ̀rọ̀ yóò ti ń níyànjú báyìí má jẹ́ ká tún dàrú ẹ Samuel ẹ eh, dadi dadi ẹ má bínú ẹ má bínú ẹ wo nǹkan tó kù tá a máa sọ ni bí a ṣe máa park ẹrù tiẹ̀ kì í ṣe pé a wà capable láti ra nǹkan fún o anything tó bá need àwa ṣetán um, láti rà á fún but ẹ mọ̀ pé a fẹ́ mú one or two things náà nílé tó máa máa lò ń bì so la fi ní pé tó bá ti ṣetán mm, ká kó gbogbo ẹrù ẹ. jọ mm. gbogbo bíbọ̀ ẹ̀ tó ń bọ̀ mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin mo fà á lé lọ́wọ́ ẹ̀yin ẹ̀yin ni mo fà lé lọ́wọ́ ọlọ́run má jàbá wèrè dẹ́rù pọ̀ hmm. bọ̀ tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n gbà fọlọ́run ni bọ̀ ẹ̀yin mo fa ọmọ ilé lọ́wọ́ ojú òní tì í mi ò ní jẹ̀bi lórí ọmọ yìí ẹ ṣe. ṣé bóyá máa rànjú rí ìlàjọ kan. Central Link. Ó ẹ má wọrí nǹkan kan ṣe ẹ rọra ẹ pẹ̀lẹ́. madam. ẹ báwo ni samuel. ẹ káwọn ma ẹ tún gbé àwọn náà wá ni. yes de yeah awe awe alright ẹ ẹ samuel samuel wọn bí bá ibo ló ń lọ. Ah, mo ní kẹrù wọ bo mo fẹ́ kó ẹ̀rù ṣáàkì wọnú kúbíkù mi ni. náà kò lè lọ sọ́dọ̀ ẹ̀ náà ó ṣàmọ̀ condition tó wà ibẹ̀ yín olùwà condition fún jẹ́ kó wọ main building. inú àwa comfortable mo ti tẹ́ bed nígbà mo ti flit ẹ̀ ìgbà tí mo ti mọ̀ pé ń bọ̀ mo ti flit gbogbo lé mà. Samuel anybody ò bẹ́ẹ̀ jà sí jẹ́ kó wà ń bí ibà for the meantime tó máa fi bímọ náà ni. mọ́mí ẹ má dà lọ àlùwalò ló ń gbọ́ ọgbọ́n àti kẹràn jẹ ni. <laughs> ó yé mi ó yé mi ibi tá máa kó lọ nìyẹn. ẹ àǹtí kí ló tẹ̀ ń gbọ́ ni ìgbọ̀nsẹ̀ ń bọ̀ ẹ pẹ́rẹ́ kẹ́lẹ́ yọ ìgbọ̀nsẹ̀ ń dọ́pọ̀ jẹ́. àǹtí àǹtí mi. àǹtí àǹtí ibo wọn lọ bá. ọmọ bọlẹ mọ. àǹtí. ṣe sílẹ̀ lẹ́ o. ilé inú wọn lọ. ó pè wọn tọ́ílẹ̀tì wọn nù mí bídùn. àǹtí mi àǹtí mi. ẹ sọ fún wọn pé tọ́ílẹ̀tì wọn ni mí bídùn. ẹbí ló yẹ wọlé lé ibo lọ mọ̀tẹ́ má bu wọn tó ilé ó yá mi wọlé ọwọ́ plan ni ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ ṣe ìwọ ni. ẹ ṣe mọ́ra kẹfí dọ́dọ̀ yín náà ẹ mú mọ́ra kẹfí délé yín padà náà. ẹ kalẹ́ sá. ẹ kalẹ́ o. yes sá ẹ jẹ́ sá ìrànlọ́wọ́ yín ni mo béèrè sá. ìrànlọ́wọ́ tèmi. bẹ́ẹ̀ni sá. Ah. ọmọ mi tẹ́lẹ̀ ni tó fi ń béèrè ìrànlọ́wọ́ mi. rárá sá o mo rí mọ̀ pé ẹ máa lè ràn mí lọ́wọ́ ni sá. Ah. ọjọ́ sá. èmi ọ̀rọ̀ lọ́wọ́ àjẹ́ ni ọ́. rárá sá o. dúró ta ni ọ́ olórí ibú ni ó ní àbó lórí ire olùsí ni ó ní àbẹ́ ọ̀nà èèyàn ni ó ní rárá sá èèyàn ni mí sá ẹ wò ẹ wò mí dáadáa ẹ wò mí dáadáa èèyàn ni mí sá ẹ lè bu ẹ lè bu yẹ̀pẹ̀ sí mi lára. ó ti yé mi wọ́n ràn wá ni. rárá sá o. irú ló sì pa iṣẹ́ tí mo gbé lọ́wọ́ wọn ní kọ́ wá lọ rèé bàjẹ́ fún mi. Ah, rárá sá kò rí bẹ́ẹ̀ ẹ lè ẹ wò ẹ wò ẹ ara mi. wò mi bọ́ ọ bá pé wẹ́ ò ní pé lọ ọ ní fara rẹ lọ eh, bàjẹ́ ni ọ rárá sà mi rárá èrè ni ọ rárá sà mo lọ sọ ni ọ rárá sà ọ̀yàtà ni ọ nu wọn. èèyàn ni mí sà mo lè ṣe èèyàn. wẹ̀mí mọ́ lórúkọ mi. ẹyin wẹ̀mí má o wẹ̀mí má o wẹ̀mí má. bàbá ẹ mélòó mo pè ọ. ẹ mẹ́ta ni sà. ọ̀kàrẹ̀ wọ́n ní akúnlẹ̀ àyànpín adélé ayé tán lójú ń kan ni akúnlẹ̀ èèyàn òun làdáyébá ntẹ̀yàn bá kúnlẹ̀ èèyàn lóde ọ̀run òun lolúwa rèé ó délé ayé wa báwo ọ gbádùn àwọn àlàyé tó o ṣe fún mi ìgbà tí mo wò ó lọ tí mo wò ó bọ̀ inú àkíyèsí tí mo rí ni wípé bọ́ọ̀ ṣe wà yìí n ò ní parọ́ fún ọ ọ ò lè bímọ. bàbá ṣé nǹkan tẹ̀ ń sọ fún mi ni pé àwọn kọ́ ọmọ ọmọ mi rárá. bẹ́ẹ̀ni wo mi inú àwọn tó wá sílé ayé wá sábíàmọ <laughs> wẹmí má bí wọn ò bá ní fẹ̀kọ̀tànà fún ọ ọ sí nù wọn ọ sí nù wọn rárá ṣùgbọ́n má banújẹ́ má bọkàn jẹ́ n ó gbìyànjú agbára mi gbogbo agbára tí n bá ní gbogbo oògùn tí n bá lè sà n ó sà tó fi rọmọ bí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ á tọrọ ọmọ fún ọ ni o. mo ṣe tọ́ sa mo ṣe tọ́ ẹ tọrọ ọmọ fún mi. wẹ̀mí má. ta o ṣe tán ká tọrọ ọmọ fún ọ. bẹ́ẹ̀ ni sà mo ṣe tán mo ṣe tán láti ṣe ohunkóhun kí n ṣáà ti dán ọlọ́mọ láyé àní mi ò kàn kí n bí láàárọ̀ kó padà lálẹ́ kó ṣáà ti forúkọ ọmọ kan pè mí ni ẹ bàbá. o fẹ́ kò lẹ́gbẹ́ àgàn. bẹ́ẹ̀ ni sà. o fẹ́ kọwọ́ rẹ báyìí kó o fi pa osùn kó o fi pa ọmọ láà. bẹ́ẹ̀ ni bàbá ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. ọ̀dà mo ti gbọ́ tó wí. 你说。 yọ ni mò ń wí fún ọ ọ̀ ń dà padà fún mi mò ń kọ́ fún ọ ọ̀ ń parẹ́ ṣé yà ń jẹ ọ ni. oye yé o. ikú ni máa lọ ní ọ̀sẹ̀ wúlò kan lọ ní àfi jìnnà. àbàmọ̀jẹ̀ làgọ́tọ̀ ìrẹ́ mo jà fojú kanra wa mọ́ bí mo ṣe ń lọ yìí tí n bá gbọ̀tọ̀ kò sí ní o. ọ̀hún làbí dákun ká a lè rójú tu ọ̀rọ̀ yìí ni o. gbówó làbí ò bá yẹn padà wà ayé mi ìpara mi ni bẹ́ẹ̀ ni para mi. bó bá tiẹ̀ já ìlú mọ́kú sí ọ̀tẹ̀ lọ́rọ̀. sórí ọ̀rọ̀ fún èmi àti ẹni kò ní lè ṣeé ṣe mọ́. ó ti fìyà jẹ mí. ẹni tí bẹlẹ́yìn ló kàn máa rí bákan ni bí èlò ni ó ná ó náà ti gbọ́. ọjọ́ tó wí gan-an ọjọ́ náà nà ń nájà ìlú ajé ó sì mọ̀ pé mi mo mọ́ ń tẹ̀lé ìyá mi lọ. ètò ọ̀gẹ̀dẹ̀ ni kò tó àyàdá sí ọ̀dọ̀ agbélédafá lọ̀rọ̀ kù sí bá wọn. Ah, mo wá pàdé àgbọ̀nrín oníwo méjì kẹ̀kẹ̀kẹ̀ mo bá mo bá bẹ̀rẹ̀ sí ní lọ mo máa lọ. tó nǹkan tó ń mú olóṣàdálẹ̀ ọmọ tó ti sọra rẹ̀ dẹ́bọ́ra sórí sórí ọmọ tó ní kémi fẹ́ Coming soon on Okiki Premium TV. Délé. Owó Àjọ ná. Ọlá wa. Àjọ jẹ. Ọkùnrin wa. Àjọ pín. Ìbùn tó bá máa ṣe tètè ṣe bí ẹ tó máa kú tèmi tọ́la. Ó ní tí wọ́n bá kúta ìpínlẹ̀ owó jáde. Ó wá níta lọ́kọ́ oníwọ̀ lọ́kọ́. Kéèyàn tó ṣubú èmi tó rí irú èmi lọ́mọkùnrin báyìí ó dẹ̀ di pé mo gbàbẹ̀ tán kó wá kó wá kábí lẹ́nu gbàtà tí gbogbo nǹkan ti sọ. ó wá tarnish image rẹ tó jẹ girlfriend mi. mi kò tarnish image ẹ. ìyá àlámọ̀kùn ni mo dúró tán àwọn kan tẹ máa ń sọ fún mi pé mo jọ máa lu fọ four hundred and fifty thousand naira tó yẹ síkì lọ́dún kọ̀ọ̀lá léyà. fàyẹ̀ ìṣọmọdé a fẹ́ lọ gbádùn ara wa kẹ́ ẹ gbádùn mi kí n gbádùn ká ṣe fàájì mọ́jú. ọdún mẹ́ta. Hmm? Please. Before you talk, you have to choose the right time, place, manner to convey the message. If you don't know, àwa tẹ̀ ń wò yìí a kì í ṣàfà olóorun. ẹ mọ̀ pé chick ní gẹ̀ẹ́rùn. bàbá wèrè lèmi gan fúnra tó ń bá jẹ́ chic èmi àjẹ́ chic. mo lè rí ẹni ọkùnrin kí ìbẹ̀pẹ̀ aláyé gbé kínní wá dágbọ́sẹ̀ wò dágbèsẹ́ nu wọ́n torí pé mo gbádùn ẹ̀ ni. alámìdí wọn ṣe gan. jọ nínú àlá ta ló gba lead role. mo máa rántí orin bàbá mi gbà ní orí ọlọ́kọ̀ ni wọ́n bàbá mi lọ́lọ́kọ̀ tí ń wakọ̀ ta ni bàbá yẹn torúkọ ẹ bíi torúkọ bàbá mi tí màá wá fi orúkọ ẹ sílẹ̀ lọ́jọ́ orúkọ bàbá ẹ lẹ́kọ̀ọ̀kan. ó tan gbogbo náà lẹ̀ well ìgbà tó jẹ́ pé ìwọ kọ́ ló ń ra náà at least common sense sọ fún ẹ pé ó yẹ kó paná so that I lè reduce owó tá a. are you. what are you trying to do? you gonna hit me? do it just try. This is the time Aisha needs me the most. Will HIV? HIV positive. HIV! Aisha! Ah, tèmi ti gbá mi. Bí ìbá ṣe pé ọmọ oníbi níran tí mo mọ̀ yìí sí, ṣé máa rò ó pé wọn ò tọ́ yín lẹ́yìn. Ibi tẹ́ ń lọ yóò dìtà mí pé kẹwọ́ kẹwàá ń hò. Ẹ̀yin tí wọn ò lò báwo lẹ ṣe ẹjọ́ wèrè. Wàhálà mi tó tẹ̀ wá sùn, ọ̀dọ̀dà tó fi ní màá lálàkàlà, wọ́n ní òṣèwọ́sẹ̀, wọ́n ní ìlòfọ́kọ́mọ́sẹ̀. Coming soon on Okiki Premium TV. Gbogbo agbára ti bẹ ní pèlú ó ti olúgbòdú lónìí. Gbogbo agbára ti bẹ ní pèlú ó ti ti olúgbòdú lónìí. Agbára ayé kan kò tún ká Àwa la kọ ajá aborí gbọ́ngbọ́n, èsì abirùn gìlọ̀. Ayé wì, ayé wà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 kí bàbá aláwo tẹ́wọ̀n gbà láyé olúdódú kí ni tiẹ̀ ṣóòkè ògùn láti máa ṣẹnu gangan orílẹ̀ èdè ọ̀yọ́ olúgbọ́dú àkọ́jú. ẹ̀dínkù ọ̀la mi ṣetán tí ó ṣùkò lẹ̀ òjò mi ṣetán tí ó pa wèrègbè rẹ yóò wá dàkọlù fún tewúrẹ́ tajá. kò ní sọ̀rọ̀ bàtàbàtà sọ̀rọ̀ dídí ọba àlù olórí nìkan tó fẹ̀yìntì ibi tó wá fẹ̀yìntì tí ó wà kápá owó àbọ̀ mọ̀ pé lẹ́yìn owó owó ni lẹ́yìn owó owó ni. ojú ti egúngún egún kò máa mọ ọ̀nà ọ̀gbà lẹ́nu. ẹ bá mi fi orò lé kúrò náà. kẹsẹkẹsẹ ní dá láàrin ayé igi ní dá láàrin ọgbà ó ti ṣá odidi ìmọ̀dẹ̀ kan ó sì di dandan kí gbàdán gbà kú. kò sí bàtà òní tó ní odò kó tẹ̀ láíláí odò kí ló dé tẹ̀ ń bọ̀ bàtà kúrò lọ. kí lọ́ba àjàkáyé ṣe gbọ̀ngàn. wọ́n sì gún mi jálejàle. Ah, ó fọwọ́ lálẹ́ láàfin mi. olúgbòdo orúbọ òsà ni kò rúgbó yìí èmi sì mọ̀ pé bọ́ọ̀rẹ̀ ò ní fín ẹ bọ́ọ̀rẹ̀ ò ní dà. àwọn mìlá ní fọlá báníṣẹ́ òde ayé wọ́n nípa abániṣẹ́ òde ayé òka ọ̀gbẹ̀rí fojú da ayé ọba yé lọ ó fojú di mí lónìí kò ní lọ́ọ́ bá yé lọ. bẹ́ẹ̀ sì ń wò mí lórí ìdú ẹ̀ èmi gun òkèrè inú ayé. Coming soon on Okiki Premium TV. ìbà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè yìí o aládé kojú ẹbọ àti gbẹ́nà mi èwùjí alágbọ̀lódò àkúrọ̀rọ̀ àkúrọ̀rọ̀ ọ̀ṣun má fi ta lẹ́jọ́ náà ọ̀ṣun gẹ̀dẹ́gẹ̀dẹ́ dákun má pọ̀n mi dà sí mi nínú omi ò lágbá omi ò lẹ́sẹ̀ omi gbégi omi ò lẹ́sẹ̀ omi wọ́n yanrìn gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ gẹ́rẹ́rẹ́ ìfòró ayé mi ò omi bá mi gbé ìdààmú ayé mi o omi bá ń gbé lọ àfòyè ayé mi o ọ̀ṣun bá ń gbé lọ ọ̀ṣun yèyé ọ̀ṣun o ọ̀ṣun o ọ̀ṣun ẹ̀. E.